إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala atọrọ asalatu fún anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kó ma bá àwọn sọ̀hábà náà lápapọ̀ bẹ̀rẹ̀ látorí àwọn ará alẹ́ anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ti dórí àwọn sọ̀hábà tó kú bákanáà àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn jọ́ngbìn alkiyama èyí tí wọ́n ní kí adọ́mọ̀ àgbéyàwó ká máa fi ṣera wa láǹfààní bó ti ẹ̀jẹ́ pé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ náà máa ní ṣùgbọ́n kí nìkan jẹ́ agbẹnusọ fún wa láti lè máa fi ránra wa létí òun náà ni ìtàn àwọn ìjọ kan tí a mọ̀ sí al-Ikhwan muslimun tí àwọn olóyìnbó tí wọ́n máa ń pè wọ́n ní the Muslim Brotherhood kí ni ìtàn wọn kí ni nǹkan tí wọ́n dúró lé lórí ìgbà wo ni wọ́n dá wọn lẹ̀ ta ló dá wọn lẹ̀ kí ni àlámọ̀rí wọn láti gbàtà ti dá wọn lẹ̀ títí di àsìkò tí a wà yìí eléyìí ni nǹkan tí a máa gbéyẹ̀wò láàrin ìwọ̀nba àsìkò tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó bá ní kí a lè fi bára wa sọ̀rọ̀ àkọ́kọ́ ó ní wípé al-ikhwanul muslimun gbólóhùn kan tó ṣe wípé ẹni tí ó dáálẹ̀ tí ó fún orúkọ ẹgbẹ́ rẹ̀ ni tàlẹ́ni tó dáálẹ̀ òun náà ni ẹni tí a mọ̀ sí Hasan bin Ahmad al-Banna at-Ta'ati ẹni yìí wọ́n bí ní 1906 ó ní wọ́n bí Hasan al-Banna bàbá rẹ̀ ó jẹ́ ẹni tí a mọ̀ sí Ahmad at-Ta'ati afáà ni bàbá ẹni yìí náà musnad imam ahmad ẹni tí ó tó ní títò mí tó yàtọ̀ sí bí alimam ahmad gẹ́gẹ́ fúnra wọn ṣe gbé kalẹ̀ òun náà ni bàbá ẹni yìí tí a mọ̀ sí ahmad asaati ọ̀rọ̀ pọ̀ lórí bó nìkìlẹ̀ wọn bó ni wọ́n ti wá ṣíwájú kí wọ́n tó dé egypt ṣùgbọ́n a ní fẹ́ lọ bẹ̀yẹn lọ títí torí pé àwọn nǹkan tí èmi fẹ́ máa fi bára wa sọ̀rọ̀ òun náà nìkan tó ní ṣe pẹ̀lú in bẹ́núwé wọn àti nǹkan tí àwọn àfáà ní ìbá sọ ń pa wọn torí pé wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ìkórìíra tẹ́ ní fáwọn èèyàn kan kò gbọ́rọ̀ tí kẹmọ́ ṣe dédé tá a bá fẹ́ ṣe critique fún ẹgbẹ́ kan àbẹ́yẹn kan ó dáa kó ṣe páwọn nǹkan tí wọ́n sọ ohun la máa lò kò ń ṣe nǹkan tí àwọn ọ̀tá wọn àbí táwọn èèyàn tí wọ́n fabricate láti lè fi bà wọn lórúkọ jẹ́ ìyẹn ní laysa min al-'adli fi shay kò ń ṣe déédéé nìyẹn so aslan al-banna wọ́n bí wọn ní 1906 àfáà yìí àwọn náà bẹ̀rẹ̀ bí àwọn èèyàn ṣe máa bẹ̀rẹ̀ àwọn wáìnì wọ́n padà lọ síbi kan tí wọ́n ń pè ní Darul Ulum láti tẹ̀síwájú lẹ́yìn ìgbà tí wọ́n parí sanawiya wọ́n jáde níbẹ̀ àsìkò yìí ó coincide pẹ̀lú ìgbà tí àwọn gẹ̀ẹ́sì tí wọ́n dominate tí wọ́n bẹ̀rẹ̀ occupy ìlú Egypt tó ṣe pé àwọn ni wọ́n ń pàṣẹ fún wọn ọba tó bá ń bẹ́ńbẹ́ àwọn náà ni wọ́n máa làlẹ́ lọ́wọ́ so ó di nǹkan tó ṣe pé àwọn ọmọ ìlú wọ́n lè tọ́lẹ̀rẹ́tì àwọn òyìnbó mọ́ oníkìníkà tí wọ́n pè ní saura tó ṣẹlẹ̀ ní 1919 ní ìlú Egypt against àwọn gẹ̀ẹ́sì náà ni so revolution yìí nígbà tó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú wọ́n jáde láti protest against àwọn òyìnbó wọ̀nyí ṣùgbọ́n nǹkan yìí ó padà tún wálẹ̀ ọba tí ó ń bẹ ní àsìkò gbà yẹn kò ní ọba tí wọ́n ń pè ní alimalik fuad ọba yìí ní ṣókí ó padà fi ọmọ rẹ̀ tó ṣe pé ọmọ kékeré sì ni ó fi jẹ ọba òun náà lẹni tí wọ́n pè ní Al-Malik Farouk àti bàbá ní atọ́mọ́ àwọn méjèèjì abẹ́ kọ̀ǹtró àwọn òyìnbó náà ni wọ́n wá nígbàtí ọmọ gangan fúnra ẹ̀ tó padà di ọba ní nǹkan bí late thirty òun náà òun lísìn sí àwọn òyìnbó ṣùgbọ́n tí nínú ìyìn kò dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kò dùn mọ́ wọn lára àwọn tí ó dùn náà ni ẹni tí a mọ̀ sí Hassan al so protest wọ́n ń ṣe òun náà bá wọn participate ń bẹ́ èyí tí wọ́n ṣe ní 1935 or so òun náà bá wọn participate in the protest yẹn ṣùgbọ́n before 1935 nígbàtí ẹni yìí jáde níbi tí a pè ní dárò ìlú wọ́n employ gẹ́gẹ́ bí tíṣà wọ́n gbé lọ sí ìlú kan tí wọ́n pè ní al-Ismailiyya nínú Egypt náà nílùú yìí wá ẹni padà wò wípé kí àwọn dá kan lẹ̀ tí ó máa jẹ́ nǹkan tí ó máa fi ẹ̀sìn gidi láti lè fi yí àwọn èèyàn tí ó máa ṣàlàyé tí a mọ̀ sí ẹ̀sìn gidi fún àwọn èèyàn so eléyìí ló pàtó jẹ́ pé màá fẹ́ lọ sínú kíra àfáà yìí gangan láti lè ṣàlàyé èyí tí wọ́n torí ẹ̀ dá ẹgbẹ́ ilẹ̀ àti báwo ni orúkọ àlìkọ́wàbí mùsùlùmí báwo ni orúkọ yìí ló ṣe dáyé àbí ló ṣe wá sáyé nínú tíra yìí tí Hassan al-Banna tí ó kọ tí a mọ̀ sí muzakiratu ad-da'watu wad-da'iyya muzakiratu ad-da'watu wad-da'iyya òun náà ni Hassan al-Banna kọ tíra yìí ó ní wà aqba al-harb al-madiya ó ní lẹ́yìn ìgbà ṣe pé ogun tó kọjá parí láàrin 1914 sí 1918 ogun wo ló tọ́ka sí òun náà ní ogun àgbáyé alharbu alaliyatu alfula ogun àgbáyé àkọ́kọ́ first world war tó ṣẹlẹ̀ láàrin 1914 sí 1918 ó ní wàfíà bí fatarati alẹ́tì kọ̀dọ̀ ìtùbà ní kọ́ àjọ́ra ní àsìkò tó ṣe wípé mo lò ní ìlú kọ́ira ìyẹn Cairo ìṣẹ́dà tayáwù mọ̀játi tahallul fi nufus wà fi ara ó ní ìròrí kó ṣe ipé kí èèyàn fẹ́ máa bọ́ra kúrò nípa nǹkan ká má fẹ́ ní wàfí ara àti níbi ìròrí wal afkar bísmi taharu al-aql ní orúkọ wípé afẹ́ ní freedom freedom wo freedom tó ní ṣe pẹ̀lú làákàyè tàbí fún àfẹ́ kí nǹkan kan máa dè wá mọ́ kọ́rẹ́sì máa dè wá ثم في المسالك والأخلاق بكنا نبي إيوه والأعمال àti iṣẹ́ bísmi taharuri ṣáàkì pẹ̀lú pé kí ni mo fẹ́ sí ara mi ní ìfẹ́ kéèyàn kan ní kó máa dè mí onífàkánà ti máa wù jẹ̀tù ìlhádì onímọ̀ ní òun nígbàgbọ́ bákanáà wà ìbáhíyàtín àti ìmá ìwàtíwà àwọn nǹkan bí káwọ́wọ̀kúwọ̀ ìṣekúṣe ìdìnà ṣíṣe káwọ́wọ̀kúwọ̀ àwọn nǹkan yẹn odìkéjì rẹ̀ odì nǹkan tí ó ń bẹ mọ́jà tó ṣe kówà kọ̀wíyà tó ní agbára járífà tó wọ́n nǹkan lọ tọ́ọ̀gìyà tó ṣe pé ó kọjá àlà لا يثبت أمامها شيء تساعد عليه الحوادث والظروف تشكك السنك كتل الرواج قل لقد قامت تركيا بانقلابها الكمالي قل apart from eléyìí tó ń ṣẹlẹ̀ ní ìlú Egypt ìlú Turkiya tààmà sí Turkey ó ní àwọn náà revolution wọn revolution wo èyí tí Kamal Atatürk Kamal Atatürk lára bí àwọn ọmọ ogun ni tó ṣe wípé ó padà revolt ó dẹ̀ ṣekú against ọba Ottoman Empire tí a mọ̀ sí Abdulhamid Ifani kí ló mọ̀ òun náà ṣe òun náà wò wípé ó yẹ kí ayé kó free yìí sìn kí ìlú tọ́kì kò fírí ní gbogbo àwọn ìmúnisìn àbí ìdè mọ́lẹ̀ tí ẹ̀sìn dè àwọn èèyàn mọ́lẹ̀ so àwọn òfẹ́ irú nǹkan báyìí mọ́ so ló fi ṣe revolution ni wọ́n fi ṣe coup against ọba Abdulhamid Athani bákan náà ó ní wàhálà na Mustapha Kamal Basha ilghal khilafa ó ní mustapha kamal atatok wọ́n pè ní atatok wọ́n ní ìsinmi eléyìí lébi wọn ní abutok bàbá àwọn àwọn turks àwọn ará turkey ètò bàbá àwọn èèyàn fún ní orúkọ yẹn ó ní wà mustapha kamal basha mustapha kamal atatok ó owa ó wá kéde ìgbà alkhilafa nípa wípé kò sí tó ń jẹ́ khilafa mọ́ bákan náà wà fasola dáúlá and his deed ó sẹpẹrẹtì ìjọba kúrò ní ẹ̀sìn ó sẹpẹrẹtì ìjọba kúrò níbi ẹ̀sìn ipá nílò òfin ẹ̀sìn mọ́ fi ummati nínú ìjọ kan tó ṣe pé káànẹ́tì ìlàbírí ìfẹ̀nàwáṣìn fi urfi dúnìyà jami'an maqarra amiril mu'minin ní ìjọ kan àti àwọn èèyàn kan tó ṣe wípé síwájú àsìkò yẹn bí ọdún bíi mélòó kan sẹ́yìn sígbà yẹn wọ́n máa ń ka kúkí ni èdè tí àmírù mùmìnì tó wà ní gbogbo àgbáyé wọ́n dáfà àti fòkúmọ̀ tó turkiyya fi ààrẹ sẹ́bíl fi kúlì màrọ̀ ìhàyà ìjọba tọ́kì ó wà ní ìjọba tó ṣe wípé gbogbo nǹkan pẹ̀lú àwọn sphere supply òun ni wọ́n tọ́ọ̀kì الجامعة المصرية من معهد عالي إلى جامعة حكومية تدير الدولة وتضم عددا من الكليات النظامية وكانت البحث الجامعي والحياة الجامعية حين ذاك في رؤوس الكثيرين صورة غريبة so afa sara ye gbogbo àwọn nǹkan òní wípé ẹni tí a ń pè ní Hassan owó tó ṣẹlẹ̀ ní Turkey ní 1924 1924 òní àdáwọ́lápùn Osmaniya ìjọba Ottoman Empire ni wọ́n mú wá sópin alẹ́ni tó ṣe lẹ́yìn Kamal Atatürk Kamal Atatürk ìgbà tó ṣe lẹ́yìn ó ní ẹni tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn òun ò fẹ́ gbọ́ ọmọ mọ́ṣáláṣí oníkanmọ́ pé òun síta mọ́ tí wọ́n bá pé òun gan náà wọ́n pé òun pẹ̀lú èdè tọ́kì ní kò ń ṣe pẹ̀lú èdè lárúbáwá bákan náà ìjáàbù ó láwọn obìnrin ló gbọ́dọ̀ wọ ìjáàbù mọ́ bákan náà àwọn fìlà tó jọ mọ́ bí fìlà táwọn lárúbáwá máa ń wọ̀ ó ní wọn gbọ́dọ̀ dé mọ́ kán máa wọ pìláte tí àwọn gẹ̀ẹ́sì máa ń wọ̀ so àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìròyìn àwọn dárù òun ló impose láwọn èèyàn lórí so gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam ó takò ó so arákùnrin yìí ṣe dáadáa yìí tí Ọlọ́run bá subhanahu wa tí ó fi pè sọ́dọ̀ nítorí kalẹ̀ òun tọ́kì òsì bọ́m̀bẹ́sì sí láti 1924 tó ti gba ìjọba títí 2020 táwa yìí tọ́kì òsì bọ́m̀bẹ́ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ló tako ó sẹpẹ́rẹ́sì ọ̀rọ̀ ẹ̀sìn kúrò ní ọ̀rọ̀ ìjọba ìpé kò ní ìjọba kò ní kankan ṣe pẹ̀lẹ́ sí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀sìn ò ní kankan ṣe pẹ̀lú ìjọba so ìròrí àwọn Europe ìròrí ẹ òní tó impose láwọn èèyàn ìlújì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú òdù sí eléyìí ṣùgbọ́n àwọn kan gbẹ́ tó ṣe pé inú tí wọ́n dùn torí pé àwọn rí àwọn Europe wọ́n rí wọn gẹ́gẹ́ bí ẹni táwọn ò mọ̀ ọ́kọ́ ṣe ẹ̀mọ̀ tí yẹn máa ń rí yẹn nígbà míì pé ẹ̀yìn yìí ó jù mí lọ àfẹnà ṣerú nǹkan tó ń ṣe nítorí pé ká lè máa lè pàpà àwọn nǹkan wọ̀nyí lára àwọn nǹkan tó bá àwọn ọ̀dọ́ tí wọ́n wà conscious láwọn ìlú tó bá wọn jẹ́ yìí so afẹ́gbàgbà ó rí wípé irú nǹkan tó ń ṣẹlẹ̀ ní tọ́kì yẹn nǹkan yẹn náà ti ń rí ilẹ̀ nílùú Egypt ó ti di pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn fakọ́ọ̀tì àwọn yunifásitì àwọn àwọn nǹkan òyìnbó ó ti wọ ọ́nù bẹ̀yìn in addition pé àwọn jẹ́ẹ̀sì yìí wọ́n jẹ gàba lórí àwọn tí gbogbo aráàlú ó sọ̀pọ̀tì àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀ ò bá bẹ̀ áńgù ẹ̀ dáadáa ibi tí yẹn ti máa gbé gbági lọ so genesis gbígbé gbági wọn ẹni tó ti bẹ̀rẹ̀ nìyí débi wípé àfáà yìí olóńgbàbẹ́ ẹ̀kẹ́ tí wọ́n pè ní àṣẹ àdájàwì Yúsùfù dájàwì lára àwọn àfáà bí àrí olóńgbàbà torí àsìkò ní ìbáka ṣùgbọ́n tá a bá ti padà sínú tíra yìí ìbá kíra ti dáhàwá ti wà dáhìyà àárí ti ṣètò ìsàyẹ̀ mbẹ́ ìpàtẹ́ ìyẹn àfáà kí máa káwọ́ gbéra àwọn tí wọ́n fẹ́ ìbàjẹ́ yìí ti ń pọ̀ wọ́n kọ nǹkan sórí magazine wọn tí wọ́n pọ́blíṣì ẹ̀ tí wọ́n ń tapò nǹkan ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yìn àfó orí kankan ṣe ní so àfáà yìí ó ní kò sí táwọn lè ṣe gbogbo táwọn lè ṣe náà làwọn ti ṣe àwọn rí pé kì í ilé fún mi bẹ́ẹ̀ ní ká àfáà yẹn kúrò nílé wọn lọ sọ́dọ̀ rẹ̀ wọn kan atan ìbáná olóòtú tẹ̀lé wọn lọ́bẹ̀ gbàtàpá tó ní ọjà ó tún wá bẹ́ẹ̀ ni mo wá ọ̀rọ̀ yìí a ní láti ṣe nǹkan nípa rẹ̀ bíi so ibẹ̀ náà ti wá padà take decision wípé òun náà ló mú ọ̀rọ̀ ẹ wá pé solution wà ẹ jẹ́ káwa náà fọ́ọ̀mù àwọn kẹ̀kẹ́ tó ṣe ń pé àmà ti káńtà àwọn ìròyìn burúkú tó ti wọ àwùjọ wa yìí káwa náà máa kọ nǹkan sínú pépà àti bẹ́ẹ̀ rẹ̀ so wọ́n bẹ̀rẹ̀ wọ́n yan àwọn èèyàn bíi ṣé kìí kìí kìí kàtì so lára àwọn apá àti ó pọ́pùlà níbẹ̀ yìí wọ́n náà fi ṣe ìsọ̀rọ̀ sí ìṣòrí lọ ọkọ̀ náà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn àbá àti wọ́n jẹ́ ọmọ Egypt náà ọkọ̀ àwọn olóòwẹ̀ sí iṣẹ́ àwọn ìdára àwọn publications oríṣiríṣi láti lè máa fi káńtà ìròrí burúkú tó wọnú mi yìí ni wọ́n káńtà rẹ̀ so afọ́nbánà ebi tí òun wà tó ti ń tíj tí ìjọba pòsì ẹ lọ òun níbi tí a mọ̀ sí al-Ismailiyya so ó ní ibẹ̀ yẹn òun padà ṣe wá láwọn àyè kan tó yí àwọn kan padà wá báhùn so ibẹ̀ ní tí a mọ̀ sí al-Ikhwan ni ó ti fọ́ọ̀mù nínú tíra ta dárúkọ yìí muzakiratu da'wati wa da'iya ó níbi kan tó pè ní al-Ikhwanul tí ó fi táìsù ẹ̀ ìpé bí ọ̀rọ̀ alìkọ́n muslimun bí ó ṣe bẹ̀rẹ̀ so ó ní àwọn kan wá báhùn ó ní wàfidil káàdá sanata alf wa salasimiya wa saba wa arba'in hijriya مارس سنة 1928 فيما أذكر ó ní ní thirteen forty seven ìjírá tó ṣe dédé nineteen twenty eight fíìmà azkur gẹ́gẹ́ bí nǹkan tí mo rántí zara ni bin manzil wùlá ìkẹlì ìkwàtú síta àwọn ọmọ ìyá mẹ́fà àwọn abúlé mi nílé hafiz abdulhamid ìkànnì yẹn wọn ahmed alhusari ìkejì yẹ Fuad Ibrahim ìkẹta yẹ Abdurrahman Hasbullah ìkẹrin yẹ Ismail Eid ìkarùn àti Zakiyul Maghribi àwọn mẹ́fà yìí ọlọ́wà bíbí ti wọn nílé وهم الذين تأثروا بالدروس والمحاضرات التي كنت ألقيها لا رأوية لشيء wọ́n wà influence wọ́n wà carried away pẹ̀lú àwọn lectures tí mo máa ń deliver ní wàjálà sí àdàtúnà iláyà wọ́n bẹ̀rẹ̀ sí bá ti sọ̀rọ̀ wọ́n fi sọ́ọ̀tì kún wà ọ ní ẹ̀ẹ́rì líle níbi ohun wa òfin oyún ní bari ẹ̀ẹ́rì ojú wọn tó ń kọ mọ̀nà wà lá ojú ìfànàdì ẹ̀ẹ́rì ìmọ́lẹ̀ imáni ní ojú wọn níwájú wọn wọ̀lá àti determination kọ́ọ̀lù ó ní wọ́n sọ fún mi pé lakọ̀sẹ̀lẹ́nà wàwàáìnà wàtà afárìnà àti gbọ́wà fún bẹ́ẹ̀ ni àwọn kan tí ẹ̀sùn fún wa àti digest àwọn nǹkan wọ̀nyí àti wà influence our touch wà lánàbìrì masọ̀rí kùlà àmàlìyà kí wọ́n ní practical approach tí a ìlà ìzẹ́mì islam lọ sí bí islam ó ṣe ṣe kí ni tí islam ó fi jẹ́ nìyí wàkẹ́rì mùsùlùmí ọ̀nà wo làátọ̀ táàfìrí dáadáa fún àwọn mùsùlùmí wàlàkọ̀tẹ̀ iná ààbí hayata hayata zulla ó ní àti kórìíra ìṣẹ̀mí tàǹlò ìṣẹ̀mí yẹpẹrẹ wọ̀lùkúyù ìṣẹ̀mí ṣẹkẹ́ṣẹkẹ́ وأنت ترى أن العرب والمسلمين في هذا البلد لا حظ لهم من منزلة أو كرامة ọ̀nà ìyáàrí ipé àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí àwọn alárùbáwá láwùjọ wa yìí wọ́n yá àpẹẹlẹ̀ kankan bákanáà wọ́n sí ní ipò kankan ni wa annahum la ya'duna martabata al-ujara ìtàlẹ̀ tàwọn fún òun náà ni bí employee òṣìṣẹ́ tágbà ṣiṣẹ́ òun àwọn alárúbáwà àtàbẹ̀ ìrìnàlẹ̀ àwọláìsì àjẹ́rì àwọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé àwọn àjòjì tánwà dominate wa wà nánú lánà ìlà ààrùn ìdìmá àdẹ̀ ní agbára àtẹ́fẹ́jú ẹ̀jẹ̀ wa lọ kẹjìrì ààrẹ̀tẹ̀lẹ̀ ẹ̀gbà pẹ̀lú ìyí tí ọ̀rọ̀ kìnnà wàhábí àrùwá ẹ̀mí tó ṣe pé tẹ́sìrì mo ṣe kọta bìtì ìmáàni tó ṣe wípé ó ń tàmọ́lẹ̀ pẹ̀lú ìmáàni wàlkàrá àti àpẹẹlẹ ma an fòsìnà wàhábí ìdára ìmú kọlíla owó díẹ̀ díẹ̀ tán fún wa yìí min kú ti àbúná ìná àwọn ọmọ wa láfi oúnjẹ fún wàlá tẹ̀sẹ̀ tí ó wàlá nà tẹ̀sẹ̀ tí ó ànóbìrì kàtọ̀rí pẹ̀lẹ̀ àmàlì àmàbò la ṣe fẹ́ dé ibi tá ń lọ táàfìrí nǹkan ṣe kama tudrak aw nata'arraf as-sabil ila khidmat al-watan wa ad-din bó la ṣe fẹ́ ṣe bọ̀ yìí sí ẹ̀sìn wa yìí bó la ṣe fẹ́ ṣe bọ̀ yìí ìlú wa yìí wal umma àti àwọn èèyàn wa kama ta'arif gẹ́gbẹ́ wọn ṣe ma wa kullu alladhi nuridu al-an ìta fẹ́ǹsìn an nuqaddima laka ma namlik ó ní ká fún ẹni nǹkan tá ní agbára lé lórí ìnábọ̀rọ̀ àmì tàbíà torí pé kí ni a fẹ́ sin àwọn èèyàn mọ́ a fẹ́ tẹ̀láwọ̀ èèyàn mọ́ bayna yaday illah a fẹ́ jẹ́ tó ṣe wípé tó bá di john gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́wọ́ ọba yóò mú wa responsible wa takun anta al-mas'ul bayna yaday ìwọ wá ló wà responsible táwa bá ti ṣe ta lè ṣe nísìnyí anna tó bá di john gbẹ̀ndẹ̀ alkiyama wọ́n ló wà responsible fún wa wa amma yajib an na'mal bákanáà in tó yẹ kí a ṣe wa inna jama'atan tu'ahidullah jama'a kan that lórí fẹ́ síra wọn tu'ahidullah wọ́n bọ́lọ̀ ọba aládéhùn mukhlifatan ní ẹni tó ṣe wípé ó ń ṣe pẹ̀lú ikhlas ala an ike àwọn fẹ́ ṣẹ̀mí nítorí ẹ̀sìn ọlọ́wọ́ wa watamuta fi sabili

àwọn èṣe ń pa wọn tó jẹ́ èṣe ń pa ajá ìkà tó kéré asanbanna gẹ̀wó ṣe ń bẹnu tíra muzakiratu da'wati wa da'iya ó ní tí àwọn mẹ́fẹ́ fàtàwà báwọn tí wọ́n sọ ní kana li hadha al-qawl al-mukhlis ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tí ó wá láti inú tó ṣe kó jìnà tẹfẹ́tẹfẹ́ fi nafsi nínú ọkàn ni walam atanasfal min hamli ma humiltu ó ní ìwà rọ́nà tí mo lè fi bọ́ kúrò bí n táwọn èèyàn ti làbọ̀ mí lọ́rùn tẹ́nà pé àwọn èèyàn sọ fún wípé àwọn tọ́jọ́ kíkó wo ló máa wà responsible ìtàn bá lè ṣe àwọn ó ṣe ẹ̀dì àwọn gbogbo everything àwọn ṣe tán ìwọ́la rí ní àwọn àpótíṣẹ́wà fún tó ṣe pé nǹkan yìí ni ó lápa lára wa ó ní ọ̀rọ̀ tán wá sọ yìí ni ojú ọ̀rọ̀ tó lápá ní ọkàn tòun náà débi kó wò rí nǹkan tó ń lè fi bọ́ kúrò bí nǹkan tí wọ́n sọ wà máa adò ilé yìí tí mo ń pè pèsè ni wà á àmàlùlá ìtẹ́mi náà ń ṣiṣẹ́ fún ní wà máa wò háwù jámù anáàtì àlè yìí ìtẹ́mi náà ń gbìyànjú àti kọ́wọ̀n èèyàn jọ lórí ní fọkútùlá ohun ti ta afurin amik ó ní wọ́n sọ fún wọn lẹ́ni tó ṣe pé náà ti wà touch deeply pẹ̀lú nǹkan tí wọ́n sọ ṣakara láhùlákù kọlọ̀mbà dúpẹ́ fún yí wà báraka áàrí iníyàtà sọ̀rí haka kọlọ̀mbà kó bá ń sọ albarka sí àníyà dáadáa yìí ọwà fọ́kànà ìlà amẹ́lì sọ́ọ̀lì kọlọ̀mbà kó fi wáṣe kò ń gẹ́ iṣẹ́ dáadáa yúbìlá tí ó yọ ọlọ́wọ́ bá nú wà yá ń fa ìná tí ó dẹ̀ wúlò fún ẹ̀hùn èèyàn wà àlẹ́yìn àmàl títí wa ká ṣiṣẹ́ wà àlàlá ìnàjáà kí ayege catholic sílì ń bí iṣẹ́ tá bá ṣe ọlọ́run ọba lónìí yun faninu báyìí ìlà káṣe bẹ́yà fún ọlọ́run ọba aláàánàkúnà lè dá àwọn islami jùdàn ipé àwọn fẹ́ jẹ́ ọmọ ogun fún islamu wà fí hayatul watani wà izzatul umma ìgbéyà tó ṣe wípé ìṣẹ̀mí ìlú osoma bákanáà iyì ó níbi tí bẹ́ àti ìṣẹ̀lẹ̀ ní kí là ń pè ní bẹ́yà náà ni ẹni tí àwọn olóyìnbó ń pè ní allegiance wọ́n allegiance fún yẹn òun ni tí kéèyàn múlẹ̀ pẹ̀lú yẹn àwọn mẹ́fà yìí pẹ̀lú asanbanna àwọn eléyìí sọ ọ̀rọ̀ tí ó mú wòun àwọn náà sọ wípé ọ̀rọ̀ tó sọ ló mú wò àwọn sọ̀rọ̀ yẹn ni wọ́n padà wá ṣe bẹ́yà lé lórí pé kí ni àwọn ó jà fún ìsìláàmù oni wakana qasaman an nahya ikhwanan na'mal al-islam wa nujahid fi sabili oni abura lórí pé kíni a máa ṣẹ̀mí nítorí islam bákan náà a máa ṣiṣẹ́ nítorí islam a máa jà sí ojú ọ̀nà islam so eléyìí ibi tí gbólóyìn ti ni wọ́n kọ́ ọ̀lọ́kọ̀ ìrùbù ìkànnà bima nusami anfusana kí wọ́n ní ká pèrà wa wà alìnàkún jamiya kí ká pèrà wa ní jamiya ni àwọnádìyà àti ká pèrà wa ní club àwòtọ̀ríkọ́ àti ká ní tọ̀ríkọ́ kan àwọnìkọ́ọ́bá àti ká pèrà wa ní nìkọ́ọ́bá hatta na àkùdà shakla rasmiya ta fi ní official outlook that is wọ́n fi mọ̀ wá ní ọ̀dọ̀ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fọ̀kúltùlá láhàbà wà lábáàkì atànbánà ni mo ní rárá a ní pẹ̀rọ wa ní tọ̀ríkọ a ní pẹ̀rọ wa ní nìkọba a ní pẹ̀rọ wa ní náàdí a ní pẹ̀rọ wa ní jẹ̀mìríyà dàúnà mi na ṣakìlíyàtì ẹjá fi gbogbo àwọn ṣakìlíyàtì yẹn lẹ orúkọ nǹkan kẹmara wọn yẹn ọ̀mìnà rọ̀smíyàtì àbáwọn kan tó ní ṣe pẹ̀lú pé kí na ọ̀fíṣálítì ẹjá fi awwal ìṣìmáìnà وأطافي الفكرة والعمليات ẹjẹ́ kó jẹ́ pé iṣẹ́ tàà fẹ́ ṣe ẹ̀ní tàà fẹ́ fi ṣiṣẹ́ yìí òun ni kó jẹ́ ìpìlẹ̀ àkójọpọ̀ wa nánú ikhwatun fi khidmati al-islam ọmọ ya ni wá láti lè ṣe khidma fún islam fanahnu idan tó bá ṣe pé bẹ́ẹ̀ tọ̀rọ̀ ṣe rí ní àwa ní kí ni al-ikhwanul muslimun ó ni wà já at baskatan

ó ní pẹ̀lú ìròyìn ipa afẹ́ ṣiṣẹ́ fún islam afẹ́jà fún islam pẹ̀lú ẹ̀mí wa pẹ̀lú ìtàbáyí pẹ̀lú orúkọ tí a gbé ní gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ so alifon muslimun eléyìí ṣẹlẹ̀ ní 1928 ni wọ́n dá ẹgbẹ́ ilẹ̀ so kò ń ṣe pé èèyàn kan ló ń sọ èyí tí àfáà tí ó dálẹ̀ tó sọ gangan òní mú kàkejì mùzákìrà tó dá àwa ti wà dá ìyẹ torí pé tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan agbọ̀rọ̀ wà sí sí ẹ̀ kálẹ̀ wà jọ́ a nítorí wípé afẹ́kìsáìsì yẹn kan àbá fẹ́ sọ̀rọ̀ nípa ẹni yẹn àbí torí pé a ní nǹkan tí gẹ́ǹsẹ̀ yẹn parọ́ mọ́ fẹ́lẹ́ yìí kíra kíra àwọn ẹni mùzákìrà tó dá àwa ti wà ìyẹ so bóò ni alukóòlù mùsùlùmí bóò ló ṣe bẹ̀rẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ yìí bóò ló ti bẹ̀rẹ̀ òun náà ìlú tí a mọ̀ sí al-Ismailiya lára àwọn ìlú Egypt kí ló bí in tó bí òun náà ni tí a san bannan fi àwọn nǹkan tó ń rí ní àwọn nǹkan bàjẹ́ tó ṣe kó ti gbalẹ̀ kan ní àwùjọ Egypt tó ṣe pé irú àwọn nǹkan náà ti ṣẹlẹ̀ ní Turkey débi wípé wọ́n padà lé ọba tó jẹ́ kàlífà wọn òun náà ni Abdulhamid Sani mo padà yọ ọ́ lóye tí Kamal Atatürk tó fi lè tí ó fi jẹ gàba lórí turkey ó dẹ̀ bá bẹ jẹ́ to introduce our different things àwọn nǹkan tí ó dá so àwọn ará Egypt náà àwọn náà ń bá nǹkan tó yí tó tó délé yìí wọ́n bá yí tí àwọn òyìnbó yẹn gẹ́gẹ́ ti ẹ̀ wá occupy ìlú wọn ni àwọn ọba tó dẹ̀ wà ń bẹ̀ àwọn náà ń pàṣẹ fún wọn ìtàn bá òun làwọn ọba yẹn ń ṣe torí pé àwọn ọba ò fẹ́ lùzì ipò agbára wọn bẹ́ẹ̀ nínú àwọn aráàlú kan odùn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ inú àwọn súrẹ́ǹtì odùn ó lè sí pé kí ni a ṣe demonstration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ní ìwádìí Hassan Banna lówó òkú ẹ̀ka wọn correct ló fi ń ṣe wá àti káàkiri tó ń takò àwọn nǹkan wọ̀nyẹn so lára àwọn tí wọ́n wà influence wọ́n wà touch pẹ̀lú wá sí ẹ̀ àwọn wá ní ó yẹ ká dá nǹkan kan lẹ̀ wọ́n ti wá dá ní tí wọ́n pè ní al-Ikhwan al-Muslimun ni wọ́n dá lẹ̀ so bóòlù ó ṣe ṣẹlẹ̀ bóòlù ó ṣe wáyé ọdún wo ló wáyé ta ló dá kalẹ̀ bó ṣe wáyé relé yìí ta ló sọ eléyìí òun náà ni Hasan Banna gangan fúnra rẹ̀ òun ló sọ bí ó ṣe wáyé náà jama ẹ kí a ìbàjẹ́ tó ń lọ láwùjọ kò sí mùsùlùmí kan tó ṣe pé kí ni tí ẹ̀sìn ilé tí ó sọpọ̀ tiẹ̀ àyíwẹ̀ ẹ̀kọ́ gbogbo wa náà là ní láìkì ìbàjẹ́ láwùjọ wọ́n bó lásọsẹ́kọ̀ rẹ̀ ti ìbàjẹ́ yìí òun níbi tí ìṣù wa ẹlòmí ò fi ìtara ti kọ̀rẹ́ ti ìbàjẹ́ ẹlòmí ò fi fi súnnà yóò fi kọ̀rẹ́ ìbàjẹ́ so ipe ìbàjẹ́ wà láwùjọ àwọn ọmọ wọ̀wọ̀ kúwọ̀ wọ́n aláwùjọ tí ó dá àwọn obìnrin ṣe aṣẹ́wó wọ́n ní ṣe aṣẹ́wó àdúgbò ẹ̀bẹ́ lọ wọ́n mú tí ìjọba fà ìgbà àwọn èèyàn kan wọ́n mú tí kò sí mùsùlùmí tó gbádùn tó ṣe pé ó àpúrò àwọn nǹkan yẹn ṣùgbọ́n bó la ṣe fẹ́ kọ́ òun níbi tí iṣu wa ní junction yìí ó pàtàkì fi ń ṣẹlẹ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abu umama radiyallahu anhu tí alimam ahmad gbà ó ní àná ìsọ̀lá àtàǹsọ̀ ìpè tàbí kọ̀bọ́nà rọrọ̀ islam rọrọ̀tàn rọrọ̀tàn kò lámà ntàkọ́bọ̀ rọrọ̀tún tàṣẹ̀bàtà náà sì rí lẹ́tì tẹ̀lé فأولهن نقضان الحكم وآخرهن الصلاة oní àlẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ó ní àsìkò ń bọ̀ tó ṣe pé àwọn nǹkan tó so ìsìláàmù pọ̀ àwọn nǹkan tó parapọ̀ tó di ń tánpé ní ìsìláàmù táàpé ní ìsìláàmù ní ohun yẹn ni ó máa tú ọrùwà tàn ọrùwà lẹ́yìn ọkọ̀ kan ni ó máa tú kúlàmà tápàbẹ̀ ọrùwà tí kan bá tú tàṣàbàtà náà tó nílẹ̀ ti tẹ̀lé ha àwọn èèyàn tó di tó tẹ̀lé mú wọ́n ti máa practice yẹn máa practice yẹn ìkan ti lọ tí wọ́n rí correct àwọn èèyàn tán nìkan ṣe ni wọ́n di ní mú àwọn èèyàn ni àá àwọn tó ṣe kí wọ́n di ògùn náà mú sọkúnlá náà sákọ̀ọ́bà tọ̀rọ̀ wọ̀ tẹ̀sẹ̀bàtà náà ṣubú lẹ̀ sí tẹ́lẹ̀ àwọn yóò bí tó tẹ̀lé wọn ni fàwọ́lù wọn náà nàkùdọ̀ èyí tí ó kọ̀kọ́ tú táwọn èèyàn kọ̀kọ́ fàyà òun àlẹ́kọ̀kùnrin ìmá fi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ṣe òfin ìmá fi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ṣe ìdájọ́ sọkáwọ́ ní fi ọ̀rọ̀ 1928 àbí 1919 àbí earlier than that òun là ń sọ nísìn ilé aṣẹ́wó gbogbo nǹkan kàmára wọn ọtí ìjọba olóṣèlú kankan nípa ẹ̀ a wà ní 2020 nísìn ọdún mélòó ní ẹsẹ́ ìjẹ̀mọ́ so bí ọgọ́rùn ọdún ó ti lọ ọ̀rọ̀ tó wọn fòfin ọlọ́wọ́ bá ṣe ìdájọ́ wọn fún wọn lòfin ọlọ́wọ́ bá wọn lòfin ọlọ́wọ́ bá kò ń ṣe nǹkan tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń sí kò ń ṣe nǹkan tó yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń sí nǹkan tó ti wà ti pẹ́ yìí kódà alkhilafa islamiyya tí wọ́n sọ tó ṣe pé wọ́n pè dáwọ́lá osmani amáyé nǹkan tó takò ẹ̀sìn tí wọ́n ń ṣe nígbà yẹn kódà tàbá tún padà sí àwọn khilafa tó ti lọ bóyá àsìkò dáwọ́lá umawiya ni àbí dáwọ́lá abasiya àárín àmàyà àwọn nǹkan táwọn èèyàn ṣe tí ò bẹ́ẹ̀ tìmú tó takò òfin ọlọ́wọ́n ṣùgbọ́n wọ́n ní ìṣíwájú torí pé wọ́n dúró ti ẹ̀kọ́ àníwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ń gbógun ti wọ́n àwọn ọmọ ti wá sí ti wọ́n eléyìí ọ̀dọ̀ eléyìí ọ̀dọ̀ eléyìí ọ̀dá ṣùgbọ́n ká sọ pé a ìjọba òun ni nexin wọn ní ṣe yẹn ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ nǹkan tó ṣe wípé ó yẹn wọ́n lè ní àníyàn tó dá pẹ̀lú pé káwọn wọnú sísẹ́ torí náà àwọn aráàlú gbà yẹn àwọn mímu wọn wọn láwọn ò fẹ́ ìjọba àwọn ò fẹ́ màlàkíyà wọn dàtí kálá ìjọba àwọn ò fẹ́ lọ́balọ́ba mọ́ ní táwọn fẹ́ òun ni kí àwọn ṣe democracy àwọn aráàlú kan kàn fẹ́ so eléyìí ó di wípé kí wọ́n ṣe election wọ́n contest nǹkan kàmọ́ra wọn afan banna ní 1942 ògùn ọ̀fúnrẹ́ contest láti wọ house of representatives majusul nuwa ní 1942 constituency tí ó fẹ́ represent òun ní al-Ismailiyya ẹni tó jẹ́ prime minister nígbà yẹn ó pè é ó ní afá alámẹ̀yìn sí kama bá dá sọ́rọ̀ òṣèlú ni ó bá sọ̀rọ̀ ìpé kí ó quit àwọn èèyàn wá ní tó torí ẹ̀ fi quit tí ó padà contest mọ́ wọ́n nítorí wípé ó ní òun ò ní contest mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú pé kí ni àwọn ilé aṣẹ́wó ẹ̀ tó ṣe ọtí wọn níta láwùjọ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ètè torí ẹ̀ tẹ́ bá gbélé yìí so èmi ní contest mọ́ ṣẹ́pẹ́ ní wá gbọ́ yẹn a nítorí ìtọ́lọ́run ló fi ń lọ síbẹ̀ ayébẹ̀ ẹ̀kọ́ so eléyìí tí àwọn èèyàn wọn máa ń sọ òwe ni ṣùgbọ́n kò padà contest mọ́ ṣẹ́gbà tó di 1945 ó fẹ́ contest again so eléyìí wọ́n ta tán fún òun náà ta tán fún wọn ó padà wá contest ṣùgbọ́n padà rí the election yẹn kò wọlé so àìwọlé yẹn ó wá di nǹkan tó ṣe wípé ó bẹ̀rẹ̀ sí dáhùn wàhálà alẹ́ nínú òdù tẹ́ẹ̀mù gbà yẹn ìkankan lọ òun náà ni ìṣẹ̀lẹ̀ àwọn ará Palestine tí àwọn Israeli àwọn Yahudi àwọn Jews tí wọ́n ń gbalẹ̀ wọn ní nǹkan bí 1917 or 1919 or thereabouts uh, Balfour Declaration láti uh, Britain lọ́hùn wọ́n padà yọ̀ǹda fún àwọn Yahudi nígbàtí Adolf Hitler tó fìyà jẹ wọ́n so wọ́n try láti create àyè fún wọn ní Palestine so before yẹn àwọn kan tí ń talẹ̀ wọn náà mara Palestine náà fún àwọn Yahudi kọ̀ọ̀kan àwọn Yahudi dẹ̀ ń sọ wípé ayé yẹn ayé bàbá bàbá àwọn ni ànábì Yaqub alayhi salatu wassalam àtàwọn ọmọ rẹ̀ torí pé ọmọ Palestine náà ni wọ́n so àwọn padà síbẹ̀ so àwọn kan ìjọba Britain náà tún fi àyè gbà wọ́n láti lọ establish ara wọn síbẹ̀ kí ní ibi ọ̀pọ̀lọpọ̀ ọmọ lárúbáwá nínú ó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú nínú Egypt so asal Banna pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nípa occupation àwọn ará gẹ̀ẹ́sì tí wọ́n occupy Egypt tó ń bí wọn lọ́tọ̀ then ipe wọ́n tún aláwò àwọn Yahudi láti wá síbẹ̀ yẹn so wọ́n rí ní nǹkan tó ṣe kú yẹ kí àwọn lọ jà gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ nínú tíra wọn eléyìí tí mo ń sọ àwọn nǹkan tó ń bẹnu tíra wọn mo ń sọ bàbá ka tíra Mahmoud Abdul Halim òun náà mọ́ ń pè ní historian jama'a mahmoud abdulhalim ó ṣe ṣíra kan tó pè ní al-ikhwanul muslimun ahdathu sana'at at-tarikh ó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú tíra yẹn bákan náà sanbannaga fún rẹ̀ òun náà sọ àwọn míì náà sọ aljihaz alkhas àti táwọn olómi ń pè ní atendimu sirri òun ni wọ́n máa ń pè lóyìnbó ní secret apparatus nísìn àwọn tán jẹ́ members ìkwọ́n tán gba fọ́ọ̀mù wọ́n bẹ̀rẹ̀ látòrí èèyàn mẹ́fà wọ́n lékún wọ́n lékún àwọn èèyàn mara wọn ṣùgbọ́n àwọn aljihadul khasi àbí àwọn tẹ̀sí mùsùlùmí kó ṣe gbogbo èèyàn ló mọ̀ wọn lẹ́yìn ẹni tó jẹ́ olórí dàtí iṣẹ́ olórí ẹgbẹ́ al-murshid Hassan Banna ó mọ̀ wọ́n àtàwọn kọ̀ọ̀kan torí pé wọ́n dá wọn lẹ̀ fún special purpose ni òun ni láti lè máa tréní àwọn èèyàn láti lè máa kọlu àwọn òyìnbó tí wọ́n ń jẹ gàba lórí ìlú wọ́n tréní wọn láti lè máa tréní àwọn èèyàn láti kọlu àwọn Yahudi tí wọ́n gbalẹ̀ Palestine wọ́n ní táwọn torí ẹ̀ dálẹ̀ nìyẹn gẹ́gẹ́ bó ṣe nílẹ̀ torí àsìkò ní àwọn nǹkan wọ̀nyí ó ń bẹnú àwọn tírà nígbà tí wọ́n dá wọn kì ní ilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ṣe àwọn nǹkan náà fi ìjọba Egypt àwọn ògbà method that is àwọn ọba prime minister àwọn ọba method wípé káfẹ́ mú nǹkan ní líle náà nínú wọ́n lè mọ́ dùn wípé àwọn Yahudi occupy kìíní ṣùgbọ́n àwọn ọ̀gá wọn tó ṣe wípé àwọn ni wọ́n ń pàṣẹ fún wọn àwọn lè mọ́ fẹ́ lo method tí àwọn brotherhood fellows ṣùgbọ́n bọ́ra òdùn wọn lu àwọn mẹ́tọ́dì so kí ní ẹni ó padà di nǹkan tó dùn wọn mọ́ ní kíláàsì so gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan asanbanna contest ní 1945 ṣùgbọ́n wọ́n rígẹ̀ election mọ́ lọ́wọ́ ìgbà tán rígẹ̀ election mọ́ lọ́wọ́ tí wọ́n jókòó wọlé prime minister tó ń bẹ ní àsìkò gbà yẹn tí wọ́n ń pè ní Ahmed Mahir lára àwọn secret apparatus tó ń láwọn tírénì fún iṣẹ́ kán lè máa kọlu àwọn òyìnbó àti àwọn kíni kálọ̀jà ní Palestine àwọn ẹ̀ bá sọ kíní ẹ̀dùn nǹkan mi kí náà padà ṣe wọ́n padà lọ pa prime minister nípa pé ó ṣe jàǹbá fún Hassan Banna àwọn tí wọ́n fẹ́ lu ẹ̀sìn so ilé jẹ́ assassination àkọ́kọ́ tó ṣe pé ó wà látọ̀dọ̀ eléyìí tá a sọ yìí ẹlòmíràn ni wọ́n parọ́ mọ́ wọn ni ó ń bẹ́ẹ̀ àwọn tíra wọn wọ́n pe èèyàn kan ní àwọn olórí wọn wọ́n pe ní Ahmed Hassan al-Bakuri ó kọ tírà kan tí ó pè ní Baqaya al-Zikriyat òun náà sọ pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tó náà lè acknowledge wípé ẹni tí ó ṣe kìíní tí orúkọ rẹ̀ jẹ́ Mahmoud al-Ifawi pé lára àwọn ọmọ àwọn náà ni ṣùgbọ́n tó máa ń sọ òun ni pé wọ́n ní Hassan Banna kọlọ́rọ̀ níṣẹ́ yìí ó ti wọ́n acknowledge wípé ara àwọn ni ṣùgbọ́n àtàǹbáná kọ́ ló rán níṣẹ́ yẹn ó jí sí ara ẹni bẹ́ẹ̀ làwọn míì náà wọ́n establish eléyìí bí Farid Abdulkhaliq ọ̀rẹ́ àtàǹbáná tímọ́tímọ́ ni lára àwọn alifọ́n muslimun náà ni àti bí ẹ̀bẹ̀ lọ́nà àwọn míì tó ṣe pé àwọn náà acknowledge pé ẹni tó ṣiṣẹ́ yìí náà nígbà tó tún di nǹkan bí 1948 àwọn ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ so lára rẹ̀ ni pé títí lọ tí wọ́n lọ sí Palestine yẹn tí wọ́n lọ jà láì gbà yọ̀ǹda láì ṣe tó bí á pé prime minister lu ló sọpọ́ọ̀tì pé kan lọ ìgbà tí wọ́n dé ó di pé ìjọba báàni ẹgbẹ́ wọn kò ṣe tán báàni ẹgbẹ́ wọn nìkan ìjọba tún confiscate àwọn nǹkan àwọn property àwọn individuals ní tán mọ̀ nínú wọn wọ́n seize àwọn property wọn sókìrí ó bí àwọn ìtẹ̀nú àwọn secret apparatus ni lára wọn òun ni ẹni tí a mọ̀ sí Abdulmajid Hassan Ahmad Abdulmajid Hassan lára àwọn sáàjì ẹni yìí ó padà lọ assassinate prime minister tó tún bẹ lásìkò gbà ẹ́ tí wọ́n pè ní Mahmoud Nukrash ó pa ẹ̀ náà before eni, yìí wọ́n pa adájọ́ tó dájọ́ tó ṣe wípé ó ti àwọn kamalé nú wọn nítorí pé wọ́n attempt àti bọ́ǹbù ibìkan tó tóbi lọ́pì sí ọ̀dọ̀ àwọn gẹ̀ẹ́sì so wọ́n pa adájọ́ yẹn tí wọ́n pè ní alkọ́dí alkazanda ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ó ń tẹ̀lera wọn bẹ́ẹ̀ èyí tí ó wá le jù òun náà ni ti prime minister ẹlẹ́ẹ̀kejì tí a ní wọ́n pa òun ni nukurashi tí wọ́n pa ní 1948 nígbà tí wọ́n pa nukurashi Hassan Banna ó dé láti sọ̀rọ̀ ìpé àwọlá ilé isu ikhwanan wà lè isu musulmi àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn wọ́n ṣe ikhwan láti wọ́n ṣe mẹ́mbà wa wà lè musulmi kódà wọ́n ṣe musulmi ọ̀rọ̀ tó sọ yìí ó jẹ́ nǹkan tó bá àwọn ọmọ yẹn ní jẹ́ ipé ó dísọ́nà wọn àwọn iná abẹ́ sí tú àwọn àṣírí nípa títí apparatus àwọn àmì tó ń bẹnu ọ̀run náà padà tú àṣírí yẹn fúnjọba eléyìí mo ń sọ yìí ó ń bẹ nínú bakaya zikrayat ti ahmad hasan albakuri lára àwọn àgbà àwọn ìwọ̀n lẹ́nu yìí wà bẹ́ẹ̀ náà ni ó ń bẹ nínú ọ̀rọ̀ fariji abdulkhalik tàkì ní ọ̀rẹ́ tímọ́tímọ́ asanbanna so ọmọ ìbẹ̀rẹ̀ sí jẹ́wọ́ tán so oríṣiríṣi àwọn kan náà ó pọ́sílù ń gbà mí kò ṣe pé èèyàn ó lè pa àwọn èèyàn jọ kó fẹ́ lò wọ́n fún kankan bọ̀ táwọn èèyàn pa lọ́ṣe kí ni kálọ́pà àríyà pọ́sibílítì yẹn wà ó dẹ̀ pọ́sù pé fóun náà ló ń tì wọ́n pé ká máa ṣe nǹkan yẹn ṣùgbọ́n yìí tó jà wá lógún jù bẹ́ẹ̀ ni pé kí ni wrong method òun ní kẹ́ ní ọmọ ogun ní kí ni nínú ìlú ìlú lọ́pọ̀ ogun títí ẹ̀ ẹ̀yìn náà tún ní special ọmọ ogun títí tẹ́lẹ̀ yìí wọ́n pè ní ti government inside government ẹ̀yìn dájọba ni ń ṣe nínú kìíní ẹ̀ẹ́ni olórí olórí tẹ́ ní ọ̀rọ̀ rẹ̀ ó tẹ̀wọ̀n jọ lórí ìlú lọ́dọ̀ ni ẹ̀ẹ́dì sì ẹni tó jọ lórí ìlú so èyí tí a bá ń bá sọ fún wọn àbí àwọn nínú àwọn tọ́pọ́pì ni wọ́n bá sọ ń lọ́rọ̀ so ìlú tó jẹ́ ìlú islam ní ìjẹ́ ìsìgáàdì ọ̀rọ̀ tí olórí ń sọ ní ó túnmọ̀ sí pé olórí ẹni ẹ̀ka fún kéfèrí ibi tí ìṣù wà gangan lè so kó sọ ipò òun kọ́ lòun rán wọn ní iṣẹ́ yẹn yìí ó máa jẹ́ nǹkan tí ó ṣòro fún àwọn èèyàn láti gbà ó lè má jẹ́ òun ló rán wọn ṣùgbọ́n kó lòun kọ́ lòun rán wọn ó ṣòro láti gbà so ilé ìlú pàtó jẹ́ fún gbà tó sọ pé àwùlá ilé ìsún ìkwọ́nà wọlé ìsún mùsùlùmí àwọn ọmọ ẹ̀nà rí sí àánú ah, kò yẹ kọ́rọ̀ lè dóra yìí òdìsó ṣe sáré lọ́dọ̀ wa pé o mọ̀ wá rí nǹkan báyìí báyìí báyìí báyìí àwọn tó àwọn àṣírí ibẹ̀ náà ti wá kó ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n kó wọn lọ sẹ́wọ̀n tó ń bàtà kó ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sẹ́wọ̀n ni wọ́n fi asan bá nẹ́lẹ̀ wọn mú àìmú mímú tí wọ́n mú òun ó bẹ̀rẹ̀ sí ní mú ó jẹ́ kẹrù mọ́ ọba wọn tó yá àsìkò ní ní ìbáka jáde kíra àfáàtì ìbàpáyà dìkàráyà títí Ahmed Hassan Al-Baquri ó sọ àwọn ọ̀rọ̀ tí asambanna sọ fóun bẹ̀mú ṣe ń fi lẹ́nu balẹ̀ wípé àìmú ẹni wọ́n bẹ̀rù ẹni tó ní kọ́mọ̀ pẹ́tàwọn bá mú ẹ̀ wàhálà yóò sọ tó ẹ̀ fi mú ọ̀nà fi máwọn yòókù ṣùgbọ́n asanpá náà òun wò pé àwọn ìjọba tí ò mọ̀ òun tán kó àwọn ọmọ tán kó tán kó àwọn olórí olórí tán kó ó ní ìkẹ̀kẹ̀ rẹ̀ ṣe so ìṣẹ̀lẹ̀ yẹn bí December ọ̀sọ́ ló ṣẹlẹ̀ ìgbà tí èdè bí February 12 ọ̀sọ́ asanpá náà ó lọ sí bí ibìkan tán pè ní Jamiat Shuban Muslimi eléyìí ni wọ́n kọ́kọ́ dálẹ̀ before kí wọ́n tó dá ah, Al-Ikhwan Muslimun lẹ̀ ó mú mọ̀ràn wá fún àwọn èèyàn gẹ́gẹ́ ta sọ ipò yẹ ká lè ṣe eré ká lè ṣe lè ṣùgbọ́n wà ní Ismailiya nígbà tí wọ́n dájà mẹ́rin ṣùgbọ́n àwọn mùsùlùmí lẹ̀ ní Kọ́írà tó wá lọ síbẹ̀ ó ń jáde níbẹ̀ ó ní àwọn tán wá kó tó dọ́ pítú ní ó so àwọn èèyàn ni retaliation lélẹ́yìí náà retaliation àwọn ọlọ́pàá àwọn tí wọ́n jẹ́ títí wọ́n á ní ìjọba ló pa torí pé kí ni oko di prime minister so ẹni tó pàtàkì lọ́dọ̀ wọn náà ló gbọ́dọ̀ lọ fún tó pàtàkì jùlọ lọ́dọ̀ wọn ló gbọ́dọ̀ lọ fún so àwọn èèyàn rí pé kí ní retaliation ìjọba ni àwọn míì kò ṣe retaliation ìjọba ipe abdulmajid hasan àti abdulrahman sanadi abdulrahman sanadi òun ló wà ní ìṣáájú sí apparatus yẹn òun ló wà lókè òun ló ń fún àwọn èèyàn ní instruction ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí so wọ́n wọ́n pé ńgbà tí àtàbánádì tó ṣe ìtaàrẹ ìpé wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ń ṣe ìfúnwàn sáwọn ọmọ ẹ̀wọ̀ pé òkè à ó yẹ káwọn wá káwọn ẹ̀rà dìkéètì náà àwọn míì wo bẹ́ẹ̀ àwọn míì Yemen torí pé ní àsìkò gbà yẹn wọ́n Yemen ní yáyá hamidullah yáyá Hamidu yìí ẹmọ̀ pé malakiya ni wọ́n ń lò sí ìjọba lọ́balọ́ba ni wọ́n ṣe so ó ń bẹ lára àwọn àrọmọdọ́mọ yìí tó ṣe wípé òun náà ti ní fíkra àlìkwan mùsùlùmí so wọ́n ṣàtọ́kù ọba yìí wọ́n pa ní yẹmẹ́ so nígbà tí wọ́n pa ẹlòmíì ó wọlé láti tó kí ni olùmọ̀ọ́rù so pípa tí wọ́n kọ́ bá yìí ni àtàǹbá náà ní problem pẹ̀lú ẹ̀ so ní káwọn èèyàn máa fún ìpé kíni àwọn náà ni wọ́n kúkú kíní ẹ̀ so àmì wo pé ìgbẹ̀san ló wá láti láti Yemen láti pa ọ̀nà so eléyìí jẹ́ bí mẹ́ta nǹkan mẹ́ta tó ṣe kí wọ́n mú wá ní reason tí wọ́n fi pa àtàǹbá náà ṣùgbọ́n kókó rẹ̀ sì ni wípé a ní ìjọba nínú ìjọba nǹkan yẹn kò ní mú ìlú lójútùú bẹ́ẹ̀ ni kò ní ojú ayé ìdàmú bá wọn aráàlú so nísìn òun lòun dá wọn nǹkan ilẹ̀ nítorí àwọn òyìnbó ó lòun dálẹ̀ nítorí ọ̀rọ̀ Palestine ó ti wájú pé agbára ṣe ẹ̀dùn káwọn tó dálẹ̀ wọn ó wá ní pé àwọn mẹ́ẹ̀kan ní ìgbé èbù yìí wọ́n lo agbára bó ṣe wù wọ́n èèyàn kan lè kẹ́lé ní stock tí wọ́n ní ààyè yìí òun ni ìgbà tí ṣẹlẹ̀ ah, prime minister mùkúráṣí ló ṣẹlẹ̀ wọ́n ní Hassan Banna ìdààmú bá fún àwọn ọjọ́ díẹ̀ tó ṣìlò láyé síwájú kan tó wá assassinate òun náà àwọn bí àwọn bí kan wọ́n sọ ọ̀rọ̀ kan tí ọ̀rọ̀ yẹn tó ń jọra wọn lára wọn Muhammad al-Ghazali Muhammad al-Ghazali lara àwọn àgbà àwọn ìfọ́nù ìfàlẹ́ ìgbà tí wọ́n pa Hassan Banna tán àwọn míì rò kóhun ni ó jẹ mọ́ ìṣíkú sáàni ṣùgbọ́n from nowhere ni wọ́n ti mú ẹni tó jẹ múṣídù ẹlẹ́ẹ̀kejì wa Hasan al-Hudaydi ó jẹ́ kí Ghazali máa sọ wípé inú tíra rẹ̀ tí ó pè ní min mahali sifaina al-Islam al-Hadith ó ń sọ ń bẹ̀yẹn wípé ìkwọ́n muslimun pé àwọn tí wọ́n jẹ́ primatum wọ́n ti penetrate pé lára wọn jẹ ní afẹ́lú bèbí tí wọ́n fi jẹ olórí ń ṣe torí pé from nowhere ló ti dárí bẹ́ẹ̀ náà ni tescoat tí tescoat bó gílẹ̀ pípò ohun primasi torí pé òun sọ fún rẹ̀ ó kọ́ sínú jẹ̀rídà kan tí wọ́n pè ní àtàjù nísìn ó kọ́ síbẹ̀ wípé lè má dọ̀ tó primasi níyà kí ló sọ mí di primasi ṣùgbọ́n ti Hassan Odaibi Ghazali claim yẹn ìpé primacy ni ṣùgbọ́n ibi tá à ń lọ gangan òun ni wípé Ghazali ó sọ ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ yìí bákan náà sẹ́yìn sáàbì bàbá oníbíkú súnà lára àwọn àgbà ìwọ̀n mùsùlùmí òun náà sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bákan Farid Abdulkhalik tí mo dárúkọ tí mo ní ọ̀rẹ́ tí mo ti máa tàn bá ni òun náà sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí then ẹnì kẹrin òun ni afáàtí mo pè ní Ahmad Hasan al-Bakuri òun náà sọ nǹkan tó súnmọ́ nǹkan yìí wọ́n ní Hasan Banna nígbà tó ní gbogbo wàhálà yìí ó ní law istakbaltu min amri ma istakbartu ó ní kí n bá mọ̀ tẹ́lẹ̀ tí mo padà wà mọ̀ nísìn ó ní ma akhamtu al-ikhwana fi siyasa ní ìbá ti torí àwọn ikhwana hàn ní ìbá ti ti bọnú kí n torí wọn wọnú òṣèlú ó ní wàlà ọ̀túbí ìlà alìmọ̀tòrọ̀tì àwọn kẹrà àti alìmọ̀tòrọ̀tì ní ìbá dá wọn padà lọ sí ká máa lọ ká máa sọ̀rọ̀tì ẹ máa sílẹ̀ alìmọ̀tòrọ̀tì wọn tí wọ́n máa ń kà ní àwọn kìíní wọn káàkiri àwọn títí ilẹ̀ yìí náà àwọn náà máa ń kà ni ṣùgbọ́n máa ń kà bá dá padà síbẹ̀ sọ̀rọ̀ tí mo sọ yìí àwọn mẹ́rin ìsọ nǹkan tó jọ wọn bẹ́ afá albakuri òun sọ wípé nínú tíra àwọn tí mo dárúkọ lẹ́ẹ̀kan bakaya azikraya òun sọ síbẹ̀ wípé afánbáná ó sọ wípé á ibi tí nǹkan lè mọ́ òun dé òun ṣe kó ń tẹ́ ìdí orúkọ yẹn kúrò ní alukóhán mùsùlùmí kó ń sọ wípé ní rọ́bì tọ́tù mushaf rọ́bì tọ́tù almushaf òun náà níbi ẹgbẹ́ oníkùránì dàtí káwọn kan mọ́ ṣe bí á nǹkan bí bí yà kan náà ni ó tún mọ́ ṣe o ẹ̀bí à ń dọ́nka kùránì papọ̀ à ń ṣe kìíní ṣùgbọ́n wo pé wàhálà ń lọ tó yà àwọn èèyàn bòṣèlú yìí òun ò bá ti ṣe náà máa ráwọn tí wọ́n ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ tó wáyé pé tó tọ́ òun asàǹbáná sọ tán gbọ́ ike ìtumọ̀ rẹ̀ kọ́ ní tí wọ́n ti wọ́n pe àfọ́ àkànní abdulazim dé ẹni náà lára àwọn àgbà ìfúnwánù lòun náà sọ òun sọ ó ní ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ torí pé afẹ́nìbáníná tíra tó kọ gbẹ̀yìn nígbésí ayé rẹ̀ onítíra tó pè ní kọdìyàtùnà kọdìyàtùnà tíra yẹn wọ́n fi kúnnú tíra tí mo mú dání wọ́n pè ní majmuatu rasail imam shaykh afẹ́nìbáníná lára àwọn ètò wà níbi ọwọ́ gbẹ̀yìn ẹ̀yìn kọ̀dìyàtùnà ó fi kọ́mẹ́ntì lórí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn pípa kọ́díyà Kazangari pípa nukarashi prime minister ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìṣẹ̀lẹ̀ ó kọ́mẹ́ntì lórí gbogbo ẹ̀ òun náà acknowledge wípé àwọn ọmọ tí wọ́n ṣe nǹkan yẹn wọ́n lè ní link máa ti máa kọ́lá àwọn ọmọ iṣẹ́ yẹn ó ń bẹ̀rẹ̀ ní kíra táwọn ẹlẹ́bí lọ́nù sí kí ní pípẹ́ ìtara tó ń ṣẹlẹ̀ tí wọ́n ní àwọn àbòsí táwọn òyìnbó ń ṣe àti tó ń ṣẹlẹ̀ fáwọn ọmọ yáwá ní Palestine wọ́n wọ́n ṣe àwọn akẹ́kọ̀ọ́ ìṣọ́ muslimun àti bọ́ọ̀dù so kí sọba bẹ́ gbé kí ní ẹ̀ láwọn olórí wọn ṣàbòsí fáwọn ẹni eléyìí ó bẹ ní kọ̀dùyàtùnà tó ṣe tó lára àwọn rọ̀sáìlù àwọn ìntí àtàǹbánnápọ̀ tí wọ́n kójọ sí àìyí náà so eléyìí sọ fún wa ibi tí pọ́blẹ́mù wọn ti wá ó ní torí bọnú òṣèlú bákan náà ìfẹ́tọ̀pù àwọn èèyàn kan táàfún tààlà ẹ̀mpáwà wọn tí wọ́n mọ̀ ríra wọn gbà tó tó kí ni àwọn náà lè bú ọ̀pọ̀jú wọ́n lè ṣe tó wá wù wọ́n so afẹ́lẹ́lẹ́ ó lọ wọ́n yan ẹlòmíì gẹ́gẹ́ bí mọ́ṣílù tàbí ní hasanul kubeyi èyí náà dá àwọn wàhálà díẹ̀ láàrin wọn ó dálẹ̀ ṣùgbọ́n lẹ́yìn hasanul kubeyi tóun náà tún lọ àsìkò àsìkò báyìí ni wọ́n gbọ́ àwọn àtàtẹ́ wọn nù wọn. ìgbà tó ti 1954 ní àsìkò hasanul kubeyi tóun jẹ́ mọ́ṣílù wọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ náà òun ni ìṣẹ̀lẹ̀ tí wọ́n pè ní hadisatul ẹni tó jẹ́ olórí nígbà ẹ̀ Jamal Abdul Nasir fún àjẹ́sà àwọn èèyàn wọ́n wá pé èèyàn kan ó mẹ́ta tẹ́ǹtì àti yìnbọn fún ó sì tù bí ṣọ́ọ̀tù bí mélòó kan ṣùgbọ́n nǹkan yìí ò bá Jamal Abdul nǹkan yìí ò bá Jamal Abdul so ẹ̀yìn ń pàtàkì padà mú ó padà jẹ́wọ́ wípé secret apparatus ni wọ́n ráwọn oníṣẹ́ yìí na ilé yìí náà wọ́n á dínà ìpé lóò kò ní kankan ṣe pẹ̀lú ìwọ̀n nǹkan ṣùgbọ́n àwọn àmì ni wọ́n juwọ́lẹ̀ lára àwọn tó juwọ́lẹ̀ fúkìní òun ni yusuf fardawi nínú tíra rẹ̀ tí ó pè ní ibn al-Qaryah voluki ó ní àwọn tó ń ṣe iṣẹ́ yìí ipe ìwọ̀n nǹkan ló wọn wọ́n jíṣẹ́ ara wọn ni dóò mẹ́fà ìwọ̀n ni wọ́n ṣùgbọ́n ìkọ́ àrùn kọ́ ló wọn níṣẹ́ so wọ́n pe èèyàn sẹ́ ní ìdáwí ìdúwé ìdáwí ìdúwé lára àwọn mẹ́mbà secret apparatus so owó àtàwọn èèyàn kan ni wọ́n jọ ní àfẹnukò lórí pé kí ni àwọn á ṣe nǹkan yẹn àkọ́dún tó ti fọ́rọ̀ bọ́wí sọ ni ó ipe kò ń ṣe alifon muslimu kan ni wọ́n represent ìjọba padà ṣe investigation wọ́n ṣe gbogbo ẹ̀ ó padà ní ìsìnkú ni wọ́n pa àwọn bí àwọn bí márùn ún mẹ́fà nínú wọn lára wọn ni abdulkadir auda muhammad farzali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣàrùdùwé ìgbẹ̀gbẹ̀ fún rẹ̀ wọ́n pa òun náà sọ̀tòrí pé kí ni wọ́n rí wọn fún ẹni tí ó fẹ́ gba ìjọba tó fẹ́ pa olórí ìlú bó tẹ̀jẹ́ pé olórí ìlú ẹni tó ìyẹn jamal abdulnasir gbẹ̀gbẹ̀ rẹ̀ sójà ní lára àwọn military men ní so ìgbà tí ìkwọ́n tí wọ́n ń tráyè láti wáwọn èèyàn wọnú kìíní so wọ́n wó náà wọnú secret apparatus tọ́wọ́ pẹ̀lú táwọn lè lù so nígbà tí àwọn dákìní kan lè sẹ́sẹ̀ ní àdùbáàbù àhàrà àwọn fún ọ́fíìsà so jamal abdulnasir lára àwọn tó ẹ̀jì ẹ̀rọ wa so òun náà padà ṣe bí wọ́n ṣe tọ́pù ìjọba alimali Farouk ìyẹn ọmọ kékeré ta ní bàbá rẹ̀ fi jẹ ọba láti bàbá tó wà ní kékeré bàbá ò sí kú bàbá ló fi jọba so nígbà tó di pé tí bàbá kú òun ló bọ́ síbẹ̀ bí a bí a grade of 19 or so ló jọba ni so ní ìkẹ́ni 1952 or so ni wọ́n yọ kúrò ni wọ́n tọ́pù ìjọba rẹ̀ Jamal Abdul Nasir ara wọn ìkwáni so nígbà tó di pé wọ́n tọ́pù ìjọba tóun náà padà di olórí ó mọ nǹkan táwọn èèyàn ò lè ṣe fún wọn àwọn ẹ̀dẹ̀ ẹni yẹ pé kí ni ẹni ìjàmbá torí pé yẹ kó gbé kíní kalẹ̀ ni kò ń ṣe pé kó wá lọ jẹ àwọn aláma determine làwọn adìsáìdì bóòlù àṣìṣe kò ń ṣe tó ń ṣe yẹn so òun náà kan abúlélò kan ó dẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ ohun fún ọ̀sẹ̀ wọn lára àwọn èèyàn tó kó sẹ́wọ̀n òun ni tẹ̀síkó gbò wa sokoto ti pé wọ́n padà wá pa wọ́n ní ìkàbí 1966 àwọn ní ìsánú wọn ọ̀sákúrò àwọn tí wọ́n tí kò sẹ́wọ̀n nú wọn àwọn sá èyí tó sálọ tàbí sálọ tàbí tó sálọ kọ́tọ̀bù sálọ kọ́tọ̀bù tó sálọ Emirates sálọ Emirates èyí tó sálọ Kuwait sálọ Kuwait ibi tó di pé àwọn ìkwọ́n tí wọ́n ní àwọn branches di káàkiri ẹni tí ó kọ́ jẹ́ ìfún ní àkókò dé Saudi òun ni ẹni tí a mọ̀ sí manar al-kampan 1953 lórí Saudi that is before ìṣẹ̀lẹ̀ mọ̀ṣíà tó ṣẹlẹ̀ 1954 yẹn lòun ti sá kúrò nílùú torí pé wọ́n arrest wọn before by so ó ti sá lọ sí Saudi so nígbà tó ń sá lọ sí Saudi ó ní kó fáwọn èèyàn ní àwọn bíi primary school kẹsàn-án àwọn bíi mahajir bíyà tó ń kọ́ wọn àti bẹ́ẹ̀ ó ń rí ipò ó dẹni tó ṣe pé wọ́n fún ní ipò ńláńlá ní Saudi yunifásitì ògbójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan alimadu alimu kọ̀dọ̀ ibi tó ti ń ní àwọn adájọ́ ó ẹ̀jú bẹ̀ ṣùgbọ́n ní fifty three ló ń tún wọn bẹ̀ kí ló fà á sẹ́fún wẹ́kọ̀mù wọn ní Saudi wọ́n wẹ́kọ̀m wọn ní Saudi ta ẹ̀ torí pé ìjọba Saudi àti ìjọba Jamal Abdel Nasir wọn rẹ̀ káàpù ọ̀tọ̀ọ̀tọ̀ náà bí lọ́nà Jamal Abdel Nasir òun champion kìíní kata mọ̀ sí alkaudiyatul arabiya Arab nationalism àwọn alárúbáwá alárúbáwá òun champion rẹ̀ nítorí ẹjọ́rú kan tí Kamal atatọ́tù champion nílùú titi wọn kò ṣe gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú islam kan tí wọ́n rán ọgbá ogbó ẹ̀dànù ọ̀rọ̀ tọ́kì ló kàn wá tó ní ṣe pẹ̀lú lágbá ogbó ogbó so jamana ti nẹ́ẹ̀sì ohun champion kan tó ní ṣe pé alfamiyatul arabiya náà tó léyìí àwọn tó kù bẹ́ẹ̀ arab nationalism islam ló wà lọ́dọ̀ àwọn so àwọn afáà ní saudi wọn sọpọ́ọ̀tì nǹkan yẹn bẹ́ẹ̀ ni nǹkan yẹn ó torí pé ìjọba Saudi àwọn fi sí ọ̀dọ̀ Amẹ́ríkà ní apá kan wọ́n fi sí ọ̀dọ̀ Britain lápá kan àwọn eh, Jamal Abdel Nasser òun fi sí ọ̀dọ̀ Soviet Union so politically camp méjèèjì ò lọ then ìtọ́jú pèpè sí nípa arab nationalism yìí ó jẹ́ ìtọ́ tó ṣe ní pé ó tako ẹ̀sìn so nígbà tí ó ní kó ń persecute àwọn muslim bọ́ra òdì yìí tó ń persecute wọn ó jẹ́ kí àwọn àfáà rí wọn pé àwọn tán ń gbé kí ní ọ̀rọ̀ ẹ̀sìn dání tán ń pèpè sí bí ẹ̀sìn àwọn tún pàtẹ́ pẹ̀lú wọn fún wọn láyè ní Saudi ipe ọmọ ọbọ̀ wá wọ́n jẹ́ sọ́gbẹ́ sí ìlú so nígbà tó yá ojú wípé kí wọ́n tún fún wọn láyè láti mọ̀ sí ọ̀rọ̀ tí mo ń sọ yìí al náà lára àwọn olóṣèlú Saudi tó ti pé òun ni ò bá jọba before ọba Salman kaníkó ṣe ń bẹ láyé yìí ó sọ ní two thousand and two nígbà tí newspaper kan tí wọ́n pè ní àfíàtà kòsí àtàn interview ẹ̀ ó ní àwọn àlùfọ́n mùsùlùmí táwọn ṣe dáadáa fún wọn àwọn wẹ́fọ́n wọn nínú ìlú nígbà táwọn di fún wọn pẹ́sifíìtì wọn àwọn fún wọn láyè ìgbàtán lójú ọdún mélòó kan àwọn tí wọ́n sáyé ibi tọ́tí bíjì tán ṣe àwọn fún wọn nípò wọ́n wọ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ọ̀sán sáàtì lọ tí ìjọba ti wá sàn àwọn ẹlẹ́sìn padà òun ni pé kán máa jí àwọn ọmọ àwọn ìgbésí àwọn ṣùgbọ́n kí ní ìwọ̀n tètè bẹ̀rẹ̀ tí jí àwọn ọmọ ìgbésí wọn mọ̀nà ọ̀pọ̀pọ̀n òun ṣiṣẹ́ lọ díẹ̀díẹ̀ òun gbin ìwà nílé àfáàrin ọmọ skúù díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ wọ́n gbé yẹn kan ní Muhammad suru ọmọ síríà lò tó pé ìwà níyà ní orin ilẹ̀ ní síríà náà àwọn tó wá kọ́ àwọn èèyàn bí Mustapha sì bá yà ń kó àwọn èèyàn gbé kí ní ipò àníyà lọ sí Syria so àlùmọ́rọ́ pípò àkọ́kọ́ ẹni tó jẹ́ bí olóyè àkọ́kọ́ fún ìwọ́nù ní Syria òun Mustapha sì rà so nígbà tí ó di pé òun kú ọgbẹ́ fẹ́ ẹ̀ka kẹ́kẹ́ yẹn ìṣọ́mù àtọ́ ìṣọ́mù àtọ́ òun kúrò fún àwọn ṣẹ́kàlàgbáni díẹ̀ tó ṣe tó mọ́ ń fẹ́ ìgbà tó ní sàlàfíà so ẹni yìí lára àwọn tó ń kọ́ òun ni Muhammad Surur so Muhammad Surur ní 1965 ó kúrò ní Syria òun náà ní kí ni òun fẹ́ torí pé ìjọba ó fún àwọn náà fi jìnnà mẹ́ẹ̀ torí pé àwọn kan fúnra wọn fún ìjọba fi jìnnà so ó ní láti kúrò ní ìlú lọ sí Saudi lẹ́yìn tó bá lọ lọ sí lecture mathematics àbí teaching mathematics ní àwọn màá yọ ẹ̀mí yà ó kọ́kọ́ lọ sí ahim ṣùgbà tó yá ó lọ pọ̀ sí màtí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibẹ̀ ló ti pàdé àwọn ọmọ kéékèèké kan gbà yẹn àwọn bíi Salman al-Auda mathematics ló ń kọ́ wọn ṣùgbọ́n wọ́n fi opportunity yẹn ti àkídà ìfún àwọn ọ̀bọ̀ wọn ní gbàgbárí sọmọ ẹ̀ náà ń gbúrò wọn ń gbúrò wọn ń gbúrò náà bóun ṣe sọ ó máa takò jọba sọ̀rọ̀ jọba aláìdá kẹ̀kẹ́ mọ́ra wọn níwájú àwọn ọmọ ẹ̀ mọ̀nà ìkọ̀tàn òun rí pé mẹ́tàdínlẹ́yìn yìí ó ti lè jù díẹ̀díẹ̀ lẹ́ẹ̀ká ṣe kìíní kí mọ̀náwó kọ̀tán ṣe mọ̀náwó kọ̀tán ó lo ipò rẹ̀ tó ń lọ́rọ̀ àwọn ọba ó lo ipò yẹn láti sọ pé ẹni yìí ẹ̀lẹ́ kúrò lórí ọ̀rọ̀ tí mo ń sọ yìí Muhammad sọ̀rọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ ló sọ níbi ìtàbíù tí ó ní pẹ̀lú ìkwáni kan pẹ́ńtẹ̀ ní azan tẹ̀mí ó lẹ́ni tó ṣe bóun ṣe kúrò ní Saudi ní 1973 ó lọ mẹ́jọ Saudi òun ni mọ̀nàwó kọ̀kan òun ló lọ rìpọ́ọ̀tù ó ní àwọn ẹ̀dẹ́ pé ó pé ní problem pẹ̀lú ẹ̀ pọ́tánárì ṣùgbọ́n ní ní kíkọ́ ni lọ́dọ̀ wa ó dẹ̀ sọ fún wa tẹ̀kírì tó kọ́ ń pa rẹ̀ òun ni pé problem ló jẹ́ nínú ìlú yìí torí náà wàá yẹra fún ọ so ó kúrò nígbà wo ní kó gba Kuwait lọ gbà tó dé Kuwait ní 1973 yẹn so ó tún bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn nǹkan yẹn náà káṣà máa takòjọba máa bá wọn dúpó kí ní máa jí àwọn èèyàn kò náà ló fi ṣe lẹ́ oní fọ́gẹ́mù kú èyí ni ọ̀tún lè kúrò bẹ́ lẹ́yìn ọgbà London lọ ọgbà London lọ ní nǹkan abẹ́ 1983 ah, or so kò lóbi ọdún mẹ́wàá ní Kuwait ọgbà London lọ London ló wá wà ìgbà tó wà ní London ó ń pọ́blíṣì pépà kan tí wọ́n pè ní àtúnyà ó tún pọ́blíṣì ìkan tí wọ́n pè ní ah, albayan ọ̀ṣọ́ méjèèjì yìí ni ó wọ́n fáyà àwọn ìjọba khalid ìjọba saudi ìjọba kuwait so wọ́n kí ní ẹbọ́ ṣe ń kọ́ tí àwọn èèyàn ní lágbàáyé àwọn ọmọ saudi kà bẹ́ẹ̀ ló ń jí àwọn ọmọ yẹn ìgbà tó máa fi dín ogun iraq àtogun kuwait tí saddam fẹ́ gba kuwait tí ó ti tí wọ́n invite America wá láti wá defend àwọn èdè saddam àwọn ọmọ tí wọ́n ti fẹ́ẹ̀lì kalẹ̀ àwọn náà ti di lecturers àwọn Salman Auda àwọn náà ti wà bí i thirty five thirty six nǹkan kàmọ́ra wọn gbogbo ìgbó ti pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ̀ǹkan ìgbé ìsìnká yìí so àwọn ẹni wọ́n ń pè ní mọ̀ṣáìkù sáháwá àbí ọ̀dàmá ọ̀sáháwá ní Saudi so nígbà yẹn ni èdè òjò yá bí thirty something náà lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní táàkù gbogbo àwọn bíi ṣe gbọ̀nbáàlù ṣe kò sẹ́mínà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí kò wáyé tí ìjọba Saudi máa pe àwọn aláìsàn tuntun wọlé kébèrè ni wọ́n ń jẹ kàmọ́ra wọn àwọn náà orí àwọn àṣẹ́kùbọ̀ kìíní ẹni tó ó di nǹkan tó di rán tó ṣé ń pàpẹ́ àwọn ọmọ yẹn ò dé kí ìsinmi máa yẹ̀yẹ́ àwọn àfáà níwájú àwọn àwọn ọmọ ẹkú àwọn ará àdúwàjú rẹ́rẹ́ lọ tó ń gbà pé àwọn sẹ́ndì wọ́n ti wọn ìgbà ẹ̀ stop àwọn pẹ̀kẹ́ ṣe ìgbà tí wọ́n stop ẹ̀ ní ìṣẹ́lẹ̀ 1994 or 5 wọ́n padà gbé àwọn ọdún mélòó kan ní wọn tẹ́lẹ̀ tí wọ́n mẹ́lé so 1999 ni wọ́n tó rìlí sí wọn ní ìjọba tó rìlí sí wọn so àwọn ìgbà tí àwọn àwọn eléyìí tí wọ́n ti pa àwọn oríṣiríṣi sí ní ọpọlọ yìí àwọn náà padà di lẹ́tọ́rà so nísìn àmọ́yé àwọn nínú ọmọ nàìjíríà ní àwọn ọmọ bòmí ìlú ṣe tó tàwọn náà lọ sọ́dún Saudi ó ti tẹ́lẹ̀ ní ọgbà mẹ́ta ti káàkiri síkírìtì wọ́n pè é wọlé tó ṣe ike wọ́n kàn invite yẹ tọ́pẹ̀ wọlé àwọn mímu wọn dẹ̀ ní wọn bá mẹ́mbà ṣìta bọ́tí orí yẹn ó fẹ́ gbọ́dọ̀ tuntun wọn náà tó jẹ́ pọ́tọ́ bá rẹ́ni tó kéwù sa orí tó ń bì almost everybody àfẹnitọ́lọ́ bá ṣàánú nìkan torí pé wọ́n ṣiṣẹ́ wọ́n wọ sùn wọ́n wọ gbogbo oríṣiríṣi àwọn àṣàṣà tó gbẹ́ sábíṣẹ́ǹsì ni wọ́n wọ̀ torí pé wọ́n ti pín àwọn ọmọ ìlú gangan tó ṣe pé kì í sẹ́mi òrí ni kankan nísìnyí pé ẹfẹ́ tó wọn náà ni so pé kí ni àmọye àwọn bíbú àwọn emir àwọn ọmọ ọba tó ṣe wọ́n jẹ́ bí fámílì ọba tó ṣe fún wọn ti bú wọnú ẹgbẹ́ yìí àwọn nǹkan wọ̀nyí ẹni tó jẹ́ ọba mẹ́kà nìsín ó pọ̀ ìsìn Khalid Faisal ọmọ Faisal ọmọ ọba Faisal ìgbà yẹn òun ló jẹ́ ọmọ òun ló jẹ́ ọba mẹ́kà nìsín ó pọ̀ ìsìn àwọn nǹkan wọ̀nyí títí aburú tí fún àwọn tí wọ́n ṣe fún àwọn àwọn ẹni wọn ní ìrìn pé kí ni parí fáwọn eléyìí gbẹ́sìn ara wọn tó ń bá wọn pò ó lọ tó ṣe pé kí ni ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ń tako ọ̀rọ̀ ṣìrọ̀ ẹ̀yà ọ̀rọ̀ community làwọn gbérú so kápùrù eléyìí sọpọ́ọ̀tì kápùrù wọn mọ́ra wọn mọ̀ pé nǹkan tó ṣe pé yóò pa wọn tí ó dá lọ àwọn ọdún làwọn ṣe ló jẹ́ pé ọ̀rọ̀ ìfún àmì olùlé gan bípa oníṣe dìfẹ́ǹdì wọn tó mẹ́yẹ̀ṣẹ̀ ń padà ń rí nísìn káwọ́ àtìgbà tí mọ̀nà ọ̀pọ̀tọ́ ń tó ti lọ́dọ̀ ọdún 1953 nǹkan bí 2002 ó ní ọba eh, al-amir nari ni wọ́n kọ́ sọ tí wọ́n sọ ẹ̀ gbogbo àwọn ni ṣàbúrú fún wa torí pé wọ́n rí pé àwọn fún yìí ń takò àwọn ní àwọn ọ̀nà tó pọ̀ wọ́n dẹ̀ ń ṣe sùúrù pẹ̀lú wọn wọ́n ń ṣe sùúrù pẹ̀lú wọn tí ń gbà pé wọ́n rí àrùn lè fún wọn lẹ́sí ìzùmọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn wọ́n tún ṣe sùúrù pẹ̀lú wọn káwá ibi àsòtí gbogbo ẹ̀ wá òun náà ní kàjí bá ilẹ̀ mi tí wọ́n pè ní àrọ̀bí àrọ̀bí arab team tó bẹ̀rẹ̀ àwọn ta ló champion ti ní ta ló kú ẹ̀lẹ̀ lábẹ́lẹ̀ ayọ̀ fún àmì náà torí pé ipò agbára yẹn wọ́n bí i tó àti káwọn adébẹ̀ torí àsìkò ní àwọn tíra tó wọn ájú ní ìlú àwọn tó ṣe pé tàbá ka àwọn nǹkan a ń bẹ́ẹ̀ ní àhámù tí wọ́n dólé lójú àhámù ṣe lọ́dọ̀ tuntun wọn òun náà ní gbọ́dọ̀ àti fẹ́ dé ipò ipò tán dẹ̀ fẹ́ dé yìí wọ́n á sọ pé al islam wọ ìfàlì islam ní solution ṣùgbọ́n pàtọ́lọ̀ máa mú wọn wọ́n padà rí opportunity àti jẹ́ olórí ní àwọn ìlú gbélò kan ní àwọn ìlú islam bíi turkey bíi tunisia kí ni nǹkan tó wá ń ṣe mẹ́ wọ́n rí nǹkan kan ṣe bíi egypt èyí tí mo ti lò bí ọdún kan bẹ́ẹ̀ àwọn nǹkan tó sọ àwọn nǹkan tó ṣe yí ó wọ́pù nǹkan tí mo bára kìkan sọ àwọn ṣíà ìkúrúnù kọ̀rọ̀ wọn kú kankan bẹ̀ẹ̀ lábòrí àtàbánná wọ́n pẹ̀yẹ̀ kan ní tẹ̀síyù alkúndù ní 1954 ó bí tíṣì àwọn ìkwọ́n ṣíà lára àwọn àgbàfà àwọn ṣíà ó bí tíṣì àwọn ìkwọ́n ní ọ́fíìsì wọn ni first group gbogbo ló wẹ́kọ́ mọ̀ before òun ni alkashani àtàbánná ó wẹ́kọ́ sọ́rì tẹ̀síwù fún ní àtìkọ́ ọkùn bá ní gẹ́gẹ́ wọ́n pè ẹ̀kẹ́ náà ní wàá sọ báwí òun náà bí títí wọn ní 1954 ní àsìkò sẹ́kùd tẹ̀síwù ṣùwà láyé Muhammad Ghazali ń fẹ́nu tí a rẹ̀ sí ìjọ súnà àti ṣíà àwọn nǹkan ẹ̀kọ́ tí ó kò ń ṣe kan tí ó yẹ káwọn mùsùlùmọ́ bára ń jàyé lórí àtàmbáná sọ sí láti bẹ́ẹ̀ náà ni ah, olóyún wọn ní náà ah, gbogbo àwọn òbẹ́ ní àwọn tẹlifán gbogbo wọn ọ̀rọ̀ sí àsúnnà wọn fọ́ kékeré mú kọ̀bọ́rù náà fọ yí ẹ̀ẹ́dọ̀ náà fọ́ kékeré mọ́rọ̀ àwọn ṣíà ọ̀n ti kẹ́ntọ́rọ̀ àti lókọ́ olùpadà wọn sọ ike àwọn àfọ́ àwa ní ìjáàz ike wọn á ń dọ̀jú nínà wọ́n á sọ̀rọ̀ nínà ike wọn jìnnà jà wọn lọ wọ́n bẹ̀rẹ̀ nínà jà wọn lọ nípa ọ̀rọ̀ àbíkú yìí ike àmọye ọdún ló ń lò tó ń fi ń dìpẹ́ndì àwọn ṣíà oníṣùgbọ́n para rí pé ibú ni wọ́n èyí tó pé ẹni hasan nasu lápẹ́kẹ́ hasan nasu ṣọ̀ìfán ní ọ̀sán oríṣiríṣi fídíò ẹ̀wà lórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n pàtó sọ ọ̀rọ̀ yẹn ni ẹni tó jẹ́ mọ́ṣídù ní àsìkò yẹn ni màdí ápù ó ṣe lọ́pù fún kọ̀ọ̀dọ́rù ó lọ́n dùsàgbé pẹ̀lú nǹkan tó sọ yẹn ó lẹ́ wípé ìlú tí ó jẹ́ ìlú mùsùlùmí ó ní bí fifty something or so ni so tọ́wọ́ ń kọ̀jú ẹ̀yọ ọ̀kan àbí méjì sínú àwọn èyí tí a mú yẹn tó jẹ́ ìlú tí ó kàn wọn ní súnà ló kàn bẹ́ẹ̀ tọ́wọ́ rẹ̀ ọ̀kan mú bẹ́ẹ̀ kí lọ́dún bá wọn jà fún. wọ́n ń pèyàn kan ní Kamal Albawi lára àwọn òun pé wọ́n ní international organization of the muslim brotherhood àti nzimu drawings ẹni tó jẹ́ bí kí a ro wọn for years Kamal Albawi fídíò rẹ̀ ibẹ̀ ó ń sọ̀rọ̀ ọjọ́ kan ó ní alfumeni ó ní alimami alfumeni àtàlámùnà nínú kàmá tàlámùnà nínú كما تعلمنا من الإمام كما تعلمنا من الإمام الموجودي سأنت الخميني أنت به الإمام torí ọ̀rọ̀ ṣíà súnnà kò sí so ilẹ̀ kan ó kú ọwọ́ ànábì sọ ó kú àbúwátì ní ó kú mọ́rùn ló kù wọ́n ṣètò yìí ní ó pè ẹ̀wọ́ ànábì láṣẹ ó ní ó ní kòrán ní táǹkà òpé ní tó bá wọn yẹn mo sáré fàmílíà lọ́dọ̀ wọn kò ń ṣe yìí fẹ́ ká mùsù kí ni nǹkan tó yẹ ká panu pọ̀ yóò rí ọ̀rọ̀ sì yá bá iná yìí káṣá sì wọ ní òṣèlú lọ́nà yìí bẹ́ẹ̀ tó ń sọ fún wa nípa ìforíwó òṣèlú alẹ́bí wọn fáwọn èèyàn kó torí wọ fún ọmọ ẹ̀ṣẹ́ ìdáhùn kan ni ó máa darí nì ṣùgbọ́n náà ní kọ́ṣọ́nù wa ó ní nẹ́kùn sàtàhàn súnà alẹ́sìmára ẹ máa ṣojú kòkòrò pé ẹgbẹ́ ju olórí wàtàtà kúrú na dáhàmátà ní ọlọ́ ti yàrá ìmọ̀ ṣojú kòkòrò fẹ́ ju olórí àbámà ni ó jẹ́ nínú yìí tó wà lórí ìgbẹ̀yà ìyàrá hadith tó kọ́mọ́ nílé yìí ní Bukhari Muslim nínú àdìsí náà nípa láàrín sọ ike yá abdulrahman ti sam ìgbàsámra ìrà abdulrahman ọmọ sam láti sọ ìlú mara mọ́ni kan fi ẹjọ́ lórí sọ ìmẹ́tẹ̀ yìí dísà rẹ̀ dísà mọ́sálásí òkè sọ ilé wẹ̀yìn dísà àǹgẹ́yìn mọ́sálásí wọ́n ń sàlẹ̀ tó wáyé kó wọ́n lọ béèrè ìfẹ́ fi jòrò ẹ̀fún ilé lórí ọlọ́run àdáadáa ṣùgbọ́n tó bá béèrè tó ṣe jẹ́ àwọn èèyàn náà fún ẹni ọlọ́run káwọ́rú asàbílù jẹ́yìn àbúzọ́r àjìfààrí sánàtọ̀lá àtúnlám sọ wípé ma àdọ́lẹ́tì kọ̀dọ̀rá wà lá àkọ́lẹ́t alùgbọ̀rá àfàkọ̀mí àbúzọ́r anẹ́sọ̀lá àtúnlám ní kò máa bẹ lábẹ́ sánmà lórí lẹ́lẹ̀ èyí tó ṣe wípé ojú olódodo bí ṣe bí àbúzọ́r anẹ́bí wá ń sọ fún àbúzọ́r ike rẹ̀ àbúzọ́r ìgbà tí àbúgbà ti kó kó fi òun jẹ ní gọ́ọ̀nà nìkan anẹ́sọ̀lá àtàǹsọ̀ ìpé inú ara ká dọ̀ẹ̀sọ̀ mo rí pé ó jẹ́ wà inú òṣèbú látàmà òṣèbú iná sùn mo nífẹ̀ẹ́ fún ẹni tí fẹ̀ẹ́ sí kó làwọn kó owó ohun òrùkàdá ẹni tánà mi tẹ̀lé ẹni tó dé olórí mi torí ipò olórí oṣù tó wù mí lọ ó wù mí àti jẹ olórí ṣé kọ́lífì àti ṣe olórí ń bẹ lára ìyá lè jẹ́ tó ṣe ń pé òun gbọ́dọ̀ fún rẹ̀ ní àmọ́ náà kò ní jẹjẹkújẹ ṣùgbọ́n àwọn tó kó ti ra bóòrò ṣùgbọ́n wọn sí ṣé wọn àlè bà nǹkan jẹ gbogbo ẹ̀rọ adẹ́dẹ̀ ṣe lọ wájú ọlọ́wọ́ wa torí pé wọn ló kó wọn mọ́ra ìwọ ló kó wọn tó ìwọ ló ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nítorí pé kí ni ó wù wá tó ṣe pé nínú àwọn àǹdá ẹ̀ nínú máa pè á kìníkan ní kìníkan ọ̀pọ̀lọpọ̀ máa dùgbò lónìí àwọn ní aláwọn lọ síbẹ̀ ẹ̀ afẹ́ lọ islamize ẹ̀ afẹ́ islamize ẹ̀ bí ìtàwọn ẹ̀kọ́ àmì ìparí ní ti ní sí àṣẹ wọn rí islamize àwọn kẹta fún àwọn olórí fún làwọn èèyàn wọn tó ń bẹ ẹ̀ ṣeré ìkànnì wọn ló jẹ́ síkà Israeli nípa pé àwọn onígbógbà pẹ̀lú yín o àwọn olùgbò pẹ̀lú yín lórí nǹkan tí wọ́n pè ní sọ́kọ́tù kọ́tù tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí lẹ́tà yẹn ni ó lu sọ́wọ́ àwọn èèyàn ònà fáyà ẹ̀sìn láìpẹ́ wọ́n lè tí wọ́n sọ sí ọ̀rọ̀ ṣẹ́kán lọ tán fáyà rẹ̀ àwọn tó lọ ń jà fún kéèsì Palestine bá yẹn náà àwọn tó ń parí ó máa ẹ̀sọ́ Islam wọ̀lẹ̀ alìlú Islam solution fún ìtàn àti ìjọ àwọn lọ́balọ́ba yẹn tún àwọn náà ń kó inú ẹ̀ lẹ́sì ní àsìkò múrúsí kótó kótó ní kójú olórí náà ń pè lọ rẹ̀ fúkí tó bá wọlé ọwọ́ olè ẹni tó bá jalè bóòlù ẹgbẹ́ ṣe pẹ̀lú òkú ká jẹ lọ́wọ́ ni ó ní ẹ̀sùn mọ́sálà àfíà ní pé tó ń ṣe mọ́sálà mọ́sálà kìláfíà dàbí sẹ kìláàfù bẹ láàrin àwọn àfáà lórí àìkú ẹni ó ń bẹ láàrin àwọn àfáà lórí pé tó lè bá jalè ká jẹ ọwọ́ rẹ̀ torí pé nǹkan tó lè sọ tí àwọn newsmen tí wọ́n fi ní sún yẹn ó fi ọ̀rọ̀ àwọn nàṣọ́rá ń kọ́ ó ní ìsìláàfù tó lọ́wọ́ ìsìláàfù dynamic dynamic differences ló ń bẹ láàrin àwọn àtàwọn nàṣọ́rá yìí torí pé nǹkan tó lè sọ nìyẹn pépà tó dẹ̀ wọlé àwọn ṣíà ní ó wọn láyé dáadáa Mubarak tánpẹ̀ ní olórí burúkú ni gbogbo thirty something years ló lò ní relationship ọ̀hún àtàwọn ṣíà wọn àti ìrara olórí ṣíà kan tẹ ilẹ̀ Egypt throughout àsìkò ìjọba Mubarak yes political kìíní náà jọ ní ṣùgbọ́n wọn bá tara wọn ṣùgbọ́n pàtẹ́lẹ̀ yìí débẹ̀ ní láàrin ọdún kan tó lónìí àwọn ṣíà wọn na Egypt pa ni wọn na Egypt pa tí wọ́n wá nírarira wọ́n kọ́ àwọn yẹ òṣè ìyá àtúntì rẹ̀ òun náà ni àwọn ilé ìgbọ́sí àwọn àwọn ṣíà náà kọ́ kalẹ̀ lóríṣiríṣi sotori náà ó yìí sì fún àwọn èèyàn láti ní ìtara pẹ́sì ṣùgbọ́n gbà tí reality bá ṣẹlẹ̀ ẹni ẹlòmí ni wọn yóò ṣe yìí nígbà tí wọ́n ní ọmọ ọba Saudi wọ́n aláwọ̀ pé music nǹkan kàmọ́ra wọn ara wọn tó jáwọn ìkọ̀ ní nàìjíríà ẹgbẹ̀ ètí kálùkù náà ti ń ṣe kiri tán gbẹta láti bá lórúkọ jẹ́ ìgbà ẹni àwọn gbé jáde àwọn nǹkan táwọn olórí wọn sọ nípa music àwọn olórí sámáláwọn ọba sàúdí bàjẹ́ wọ́n yẹ̀mọ̀ lónìí lára wọn tó kú bá wọn làwọn àbáà ẹ̀yẹn kó dánúgbà sí ìkẹ̀kẹ̀ mọ́ra wọn kí lásánbánná sọ pa dánúgbà sí wọ́n tó ẹ̀kẹ́ ní mahmoud hassan ní sẹ́gẹ́tì lásánbánná tó yá àsìkò ní ó sọ ń mú tí ààrẹ ní máàlì náà ní ṣe àtàlbánná ipò àtàlbánná lórí bí dánúgbà sí kò tó lè dánúgbà sí ní ìkwánu ní àsìkò ru àtàlbánná bí alẹ́ta náà orí láti gbàyọ̀ǹda ẹ máa gbàyọ̀ǹda torí bá sábàánà gẹ́gẹ́ bí mahmood afáàfù sọ ó ní súnà àádà ní ọ̀rọ̀ ọ̀gbọ̀n dẹ́lẹ́ni tí ó ti dàgbà tó ń dá ọ̀gbọ̀n sí ó ti ṣe pé ní ẹni kò bá mú sẹni tó bá dá ọ̀gbọ̀n sí nìyí fi gẹ́gẹ́ ló ṣe pé ó ti dàgbà tó yóò lè fún níwà kọ́ ẹ̀ àpọ́nlé yóò lè mọ ọgbẹ́ fún eléyìí ń bẹnu tí àwọn mahmood afáàfù ó láwọn pàdé èèyàn Anwar lára wọn bí àwọn artiste Só lẹ́yìn àwọn sọ pé à ẹ̀yìn ẹmọ ń kàfàrà wa ẹmọ ń torí pé à ń ṣe iṣẹ́ àwọn artiste fúlàmàbá wọn a pé à à kàfàrà yìí wọ́n lẹ́gbẹ́ kàfàrà yìí ẹni tó bá fi ṣe artiste tó ń ṣe tó fi ṣe nǹkan tó takò ẹ̀sìn ni bẹ́ẹ̀ ṣe wáyé tẹ́bá ṣe àwọn fíìmù tó dá ìwé ẹgbẹ́ ló ń pẹ̀ tọmọra so tí ọmọ sàwọn ọmọ bá sàwọ́dí tó bá wá dá sinimá house lẹ́yìn kí lẹ́ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọ̀nà mo fàdó àwọn àfáàní kọ̀rọ̀dáwí tí kò sí nǹkan tó burú mi lánàá ọkọ ẹ̀ ó máa ń sinmi sánú nínú tíra rẹ̀ ní ìkàràyà lánàá lẹ́kẹ̀rẹ́ ó ní ọmọ lọ ọmọ lórí ìbò so nígbà tó bá sọ gbogbo orú nǹkan báyìí ṣe à pé àwọn olórí bẹ́ẹ̀ni tó máa ń tọ́wọ́ àbá tí wọ́n ń bomi lu nǹkan ẹ̀sìn yìí àwọn àbá wọn mọ́ra pé àtàwọn bẹ́ẹ̀ jẹ́ ìtẹ́lẹ̀ wọ́n tún wára àwọn àbá tó ń ṣe tí wọ́n fọ́ wọn mọ́ra ṣùgbọ́n tí táwọn olóró ti ní tó bẹ́ẹ̀ pẹ̀lú wọn ó ní ní má ni wọ́n ń ni ẹ̀ ń fà àti tọ́kù so táwa bá ń fáyà ìfún àmì yìí kò ń ṣe tó torí bá dé nípa tó láti wọn bí o bá tó ṣe pé eyín tí wọ́n ń pè mọ́ra nǹkan tí o sì lára wọn ni ẹ̀ ń bọ́ àwọn olórí fún àwọn nǹkan kan ìṣẹ̀lẹ̀ ń bọ́ àwọn olórí fún àwọn àfáàní gangan wọn mú ẹ̀wá ni wọ́n sọ so iṣẹ́ àtúnṣe wọn fún wọn bá wọn Yahudi ṣe àwọn náà ń bá wọn Yahudi ṣe ẹ̀ka ó ní kan tó àwọn olórí lónìí tó ṣe rí pé relationship rẹ̀ pẹ̀lú Israel ní ó lè pa ṣùgbọ́n òun ni ó mọ̀ dánú jù àwọn yóò dẹ̀ mọ fọ́ọ̀lù fún ṣùgbọ́n Saudi tí ò ní empathy ní Israel empathy Saudi ò ní ní Israel bẹ́ẹ̀ ní Israel ò ní empathy Saudi wọ́n ó ní Saudi nìyí kìnìún Saudi òun ni tí wọ́n dúró lórí àwọn náà sọ̀pọ̀ ti eh, Israel owó tí Saudi ti ná fún àgéèkì àwọn Palestine between two thousand six to power is over two billion dollars tí ó sí ìlú kan tó fún àwọn ọmọ Palestine ní nǹkan yẹn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ tí nígbà orílẹ̀-èdè wọ́n mọ̀ pé wọ́n ní black ní àwọn olóṣìṣẹ́ yẹn àwọn ìkwánu ẹni tí ó wá ṣe tó nǹkan títà oríṣẹ́ wọ́n ó ṣe kí ni wọ́n ó pọn lé wọ́n gbé gẹ̀gẹ̀ so ló jọ pé a ní láti mọ àwọn nǹkan wọ̀nyí tí èèyàn bá mọ àwọn ìtàn èèyàn ó mọ bẹ́ẹ̀ ó ṣe ṣe nǹkan bákan náà ìtàn agbọ́dọ̀ mọ ìní ẹ̀sìn sọ lórí àwọn nǹkan ló jẹ́ ká di balance position so ilé yìí pàtàkì púpọ̀ àwọn ìfọ́nrán wọn lọ káàkiri àgbáyé wọn bẹ Nàìjíríà wọn ní bọ́dún Nàìjíríà wọn dáwọn ẹgbẹ́ oríṣiríṣi lẹ̀ ṣùgbọ́n nǹkan tẹ́ máa fi dá ọmọ òun náà ni ètò ìbọn ó ṣèlú ní orúkọ ẹ̀sìn ní orúkọ ẹ̀sìn ètò ìbọn ó ṣèlú ní orúkọ ẹ̀sìn táwọn wá dédé ẹ̀wò gbèsè ayé wọn ẹ̀ẹ́rì wípé wọn yàtọ̀ sí àwọn tí wọ́n ń takò ẹlòmí àwọn ọ̀dọ́ wọn kà sí wéèsì láti wẹ̀ yóò ṣe demonstration yóò ṣe gbogbo ẹ̀ àwọn táwọn sọ yìí ti tán dáhùn wàhálà alẹ́ máa rí ohun wa sá kúrò ọmọlá amẹ́ríkà lọ fi ṣe àwọn tó máa ń takò àwọn òyìn tó máa ń takò amẹ́ríkà tó máa ń takò britain jù àwọn làwọn ìkọ́wán ṣùgbọ́n bó làwọn olórí wọn wà britain amẹ́ríkà kò sí ní tó accommodate ìkọ́wán tó britain wọ́n dẹ̀ máa takò britain wọ́n á sọ oríṣiríṣi torí náà gbọ́dọ̀ jẹ́ tó ṣe pé yóò ṣe ojúlẹ̀ dáadáa kájẹ̀ ṣe ìwálẹ̀ àwọn nǹkan fẹ́ nínú wà fáǹfààní ara wọn ṣùgbọ́n ìsìn ni wọ́n máa pèsè fún wa ẹ̀yin ẹ̀wò olórí wọ́n ṣe léyìí wọ́n ṣe léyìí wọ́n ṣe léyìí mo gba àwọn kẹfà láwọn olóríṣẹ́ olóríṣẹ́ olóríṣẹ́ tọ́lá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ àwọn káyé ni àníkọ́ Muhammad sọ̀rọ̀ àwọn ọmọdé ká mọ̀ ife pàtàkùrù bá di àṣọ́rọ̀ tún wọ́n òwúrò tún kiri náà ẹ̀ka iṣẹ́ àwọn olórí àwọn olórí wọ́n máa kó nǹkan wọ́n dẹ̀ máa ṣàwọn nǹkan tí ara ní òfẹ́ àníkọ́ sọ̀rọ̀ ó ní fọ́sùlù ẹ̀ṣẹ̀ sùúrù حتى تلقون الكوش من حديث أبلاج المسعود أبي صلى الله عليه وسلم ó ní fọmáàdà sàmúlùnà kí wọn lè pa aláṣàbára olóluwa tí wọn jẹ àwọn property mọ́lẹ̀ tó ń kó tó ń gbẹ́sẹ̀ lé تؤدون الذي عليكم وتسألون الله الذي لكم ojúṣe ẹgbẹ́ yìí ṣe fún wọn gẹ́gẹ́ bí olórí ẹyẹ ṣe ẹbí ẹ̀tọ́ yín lọ́dọ̀ ọlọ́wọ́ wa ṣùgbọ́n àmì rárá àmì bèèrè ẹ̀tọ́ wa lọ́dọ̀ ọlọ́wọ́ àmì ṣe bí ẹ̀ká ṣe fáwọn olórí rẹ̀ a máa protest yìí a máa demonstrate yìí àti bẹ́ẹ̀ a bá nǹkan a protest a demonstrate òun jẹ lónìí Libya tó ń wẹ̀ nínú owó kí ẹ máa fẹ́ ṣèyàwó bẹ́ẹ̀ ó ní etí ọmọ ògbòjò wọ́n ti kọ́lé fún wọ́n ṣe oríṣiríṣi nǹkan fún ṣùgbọ́n wọn ṣe ní wọn òdù pẹ̀lú ẹ̀ kò sí máa ń sọpọ́ọ̀tì ọba tó wà ń bẹ́ yàtọ̀ bẹ láàrin máa ń sọpọ́ọ̀tì ìbàjẹ́ olórí àti pé kí à ń ní kí àwọn èèyàn kan máa tèdè ẹ máa nìbò tèdè ń fi ẹ̀yìn pé kí ni fáǹfààní ara yín ó ní àwọn nǹkan tó lè fi jí pẹ̀lú lọ́wọ́ tẹ́wọ́lẹ̀ jíjí pẹ̀lú náà ní nǹkan lọ́wọ́ ní gbogbo ilé ẹjọ́ jìyà tán papọ̀ níṣì wọ́n pa gàdáfì láti fi hàn lẹ́gùn ní ṣe níbi àti wọ́n rọ́dún ráyè níbi ò gbádùn jù sí yẹ́lẹ̀ lè gbádùn jù sí àtìgbà alẹ́ abdullahi sọ́ọ́ tunisia àtàbọ̀ yí pé torí ẹ̀sìn kẹsàmọ́ra àwọn ìṣẹ́bí sọ wọn sí ara ẹni tó sákúrò lùlù àìsíláàbò àlù ó débẹ̀ padà yìí sí ẹ̀rọ òun gan ló sọ fáwọn òdìbò ìṣẹ̀ṣẹ̀lẹ̀ àdájọ́ òun ló láwọn òdìbò ìṣẹ̀lẹ̀ àdájọ́ sọ àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ ká gbọ́ yẹn ni gẹ́bí tí mo sọ àsìkò lè gbà wá ní àwọn nǹkan tí ó yẹ kí á kà fúnra wa nǹkan tó pọ̀ ni láti nǹkan bí ìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ bí forty something kan kamara wọn oníṣẹ́ Ahmad Shakir lára àwọn àgbàfà ní Egypt ni láti sọ gbólóhùn nígbà tá a béèrè lọ gẹ́gẹ́ bó ṣe fẹ́ nínú tíra wọn tí wọ́n pè ní taqrir àṣìbúni at-ta'lim wal-qada nínú tíra yẹn wọ́n ní harakati Sheikh Hassan Banna wa ikhwanihi wọ́n ní Sheikh Hassan Banna àti àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àti àwọn ike haraka yìí kọ́lọ̀bá àdáwàtà ìsìlámíyà ìlà dáwàtà ìjìràníyà sí àdàmà wọ́n ni wọ́n yí ìpele islam tó kí nǹkan tó ṣe fún lọ fún pípẹ́ lọ́rọ̀ ní sọ lọ́wọ́sọ́lá wọ́n sọ ìpele yẹn di kí ni dáwà ìjìràníyà àdàmà dáwà tó ṣe pé ó jẹ́ ti ti violence dáwà tó ṣe pé ó jẹ́ ti ti ọ̀daràn àdáàmà tó ń da nǹkan rú tó ń ba nǹkan jẹ́ ṣe kàfà ń bá náà sọ pé dáwà ìjìrà ní àtàwọn sọ dáwà bó ṣe ṣe kìí ti kò àríhá àṣíyọ yóò wàlẹ̀húrí kàmà náà dàbò báyìí àkàlẹ̀sìn àwọn ìlẹ̀sìn wọ́n ní dáwà ìjìrà ní àyẹ̀ ìdí táwọn yahudi ibi tí àwọn ṣìlẹ̀rẹ̀ yóò tọmọ náwó ti rẹ̀ nígbà tó bá ṣe ilé ẹ̀yìn mùsùlùmí àárín ti dàrú ní ó kàn wá ogbò fún yí ẹ̀yà ẹmọ̀ṣẹ́lé ẹmọ̀ṣẹ́lé Sheikh Ahmed Shakir nínú tíra wọn tí a mọ̀ sí tẹ̀kẹ́rẹ́ à ń ṣùgbọ́n ní àtàlẹ́ ìwọ̀lkọ̀lọ́ inú ẹ̀mọ́ ti sọ ilé yìí afá yìí sọ èyàn onímọ̀ ẹlòmí ìdí ọlọ́run mú kúrò ní ìwọ̀n mi ṣe mọ́yìn ìgbà olómọ̀ nípa lòun mọ̀ àwọn kan ti kúrò tipẹ́tipẹ́ tó ti pẹ́ tí nǹkan ò bá sì ṣẹlẹ̀ sí èèyàn lè mọ́ máa burú nǹkan ẹ̀ bẹ́ẹ̀ náà ni ṣe kánú fífi lára kàlàlùmọ́ ní rahimahullah ta'ala ló fún ẹ̀sùn sáà wọ́n nígbà tí àwọn bíbí sí wọn ní àsìkò àjọṣe táwọn méjì wọn ọjọ́ tó ti pẹ́ a ní àwọn sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ àmì ìṣòro wọ́n ní wọ́n wá sí wọn níbi kùwárù mùsùlùmí kùwárù alùmùsùlùmí àwọn tó ń jà nípa àwọn mùsùlùmí wọ́n nígbà tó sọ fún yà àwọn òkúrọ̀ yẹn ti lè dìbò ah, ẹ sọ pé wọn lórí ìlànà sọ̀làfíà ni ó bẹ́ta ló ní tó ṣe é ṣùgbọ́n pẹ́sà àwọn náà padà wá rí pé á ah, ọ̀rọ̀ wọn ní agbára ń tòótọ́ torí àwọn àfáǹbá ní ẹnu wọn lè dìsàdí lórí pé ah, àwọn ìṣọ́dá wọn bá ẹja ti lè jù lórí wọn kẹ́kẹ́ mọ́ra wọn bọ́tẹ́ ní sísọ mọ́ òyìn kan lè jù lórí wọn tó bá wà sí yé tí ó fi dára wọn yóò padà ṣùgbọ́n gbà tí ọ̀rọ̀ wọn padà kílẹ̀ sí wọn kí ní ṣe padà kọndẹ́mù àti ṣe jẹ́ lọ́sí lẹ́sìnà dárílẹ̀ àyà tó ti bọ́rọ̀ náà ó padà sọ̀rọ̀ ìgbé sí wọn tó kí ẹ̀kọ́ years wá ó ti ẹni tó years wọ́n sọ nǹkan mí lẹ́yìn ìṣẹ́ ti sọ over forty years tó ṣe pé seven years ago three years ago last year àwọn tó ṣì ń bẹ láyé ní wọn wọ́n ti sọ àrífẹ́ àbòsí yìí so kò dábàá tí o lè ṣe mistake yìí pé kí èèyàn sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan dáadáa tó ní bẹ́ẹ̀ ń pa wọn ṣùgbọ́n tó bá tún rí nǹkan míì tó ń tẹ́sílẹ̀ yìí ṣe kò ń ṣe ẹgbẹ́lẹgbẹ́ ẹ̀sùn kẹtẹrẹ so kò sí àfa súnmẹ̀ tó do lórí súnmẹ̀ lórí tó ṣe kò kìí sẹ́yìn àwọn ẹ̀kọ́ kò sí àfa súnmẹ̀ náà tẹ́lifẹ̀ tó wá ń tẹ̀ láti sọ fún wa ẹ̀kíní kẹ̀kẹ́ nìyẹn pa ọ̀rọ̀ àwọn àfá ẹ̀mí owó àníwẹ̀ dáadáa ní fídíò ní ọdíò ní kìtàbà ní gbogbo ẹ̀ ló wà nílẹ̀ so tó rí àsìkò abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìtí abẹ́lọ́wọ́ sọ iná kọ́lọ́ bá kó kí owó fún wa àti àwa àti àwọn kọ́lọ́ bá kí ó fi ẹsẹ̀ wa nílẹ̀ sórí òdodo kó dáwọn náà padà sórí òdodo lórí ìlànà òdodo tí àtìlẹ́ lórí rẹ̀ nìyí àmọ̀tútù fún àwọn dókítà wa dr fadil nurji àtúndọ̀ ọlọ́run ta'ala kọlọ́wọ́ bá tó wá ṣe àlékún dáadáa fún yí kọlọ́wọ́ bá kó fi ẹ̀yìn rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك